ẹ mọ̀ káàbọ̀ ẹ wọ́n tẹ̀lẹ̀ jẹ́jẹ́ o akínyín káàbọ̀ sínú ìpàdé ọlọ́mọlé ti àṣálẹ́ ìròyìn lérèfé la fi wọlé bá a ṣe mọ̀ ṣe gẹ́gẹ́ bí ṣe wà o ẹ̀mí àtàyá náà ní o àdìrà wa mú wọlé ni ó dà yín èèyàn wa wá nǹkan jókòó lé káàmọ̀ gbé yín débẹ̀ nǹkan kan èdè èjò eléyìí tá a fi bẹ̀rẹ̀ ó ní ti àbúrò Fáyọ̀ṣe yìí o gbogbo ayé náà ló ti wá mọ̀ ẹni tán tiẹ̀ fi dààmú rẹ̀ yàtọ̀ sí pé òun àtẹ̀gbọ́n rẹ̀ wọ́n jọra bí ìmúmú àti wípé bẹ́ẹ̀ bá tiẹ̀ ti rí ẹ bá ti gbọ́ Fáyọ̀ṣe orúkọ yẹn ẹ ti mọ̀ wípé ah èkìtì náà ti wá àti wípé ó tàn mọ́ former governor lèkìtì ṣùgbọ́n ọ̀rọ̀ ti Fáyọ̀sé kọ́lá wá sọ ọ̀rọ̀ tàbúrò rẹ̀ ní o <laughs> ó ti ń kàn wá ará bí gbọ̀ngbọ̀ngbọ̀n ó ní fúlàní jẹ oko òun ó ní kí gbogbo diaspora ọmọ nàìjíríà tó bá fẹ́ wálé tó bá ń ronú àti kówó wálé tán wá fẹ́ wá ṣe investment ó ní ẹ kówó <laughs> ó ní ẹ kówó yín sápò ó ti ń bà wọ́n ó ti ń kàn wọ́n ẹbí Fáyọ̀sé rèé ó dáa àwọn kan wọ́n ń rún un mọ́ra bí sóònù ẹ̀kú wọn lè sọ̀rọ̀ jáde nítorí pé sọ̀rọ̀sọ̀rọ̀ lòun ló ń fi sọ̀rọ̀ jáde ó wá ní àgbáìsì fún yín á wàá tẹ̀sí ẹ gbọ́ lẹ́nu rẹ̀ directly gangan ká tó wá sọ̀rọ̀ lé lórí ó sì ń dùn ọmọ mi àyà ìwọ ń kọ́. Nigeria no good Nigeria no good na same Nigerians dey kpai Nigeria <laughs> na same Nigeria if you are abroad you want to come here to invest think twice save your money there don come here I just opened Amala place. 50 people working, making money from there. They chop it in five months. I spent 105 million to set it up just to create more job. They finish it in five months because they know I'm not always around. I have a farm in Ibadan. Before I travel last month, Fulani herdsman brought his cows, they chop all of my cassava. When we carry our reach station, they offer 40,000 for 8 million worth of investment <laughs> for the same country where we did. So, eh? Now, think of it. My estate in Abuja, 26 tenants. Out of the 26 tenants, I've been able to eat, to remove four by removing their roof. 21 is still there. They're hiding in court. A let court. Two years rent they are owing. Wicked nation. I don't think refinery can work. Oh. I don't think anything can work in this part of the world because the people that lives there, self-centered, evil people. I believe before December, petrol service should be five to 2,000. It is good for them. ó náà lẹ ti gbá yẹn ògò ìwọ tán bá ń tàn mọ́tara rẹ jókòó sídìí Yorùbá Nation rẹ àmọ́ múrú àwọn fọ́nrán ìwá ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti ń gé ka àbámọ̀ jẹ iṣẹ́ inú ẹ̀kúná fi ń ṣe àrùn mọ́ra ìyá ń wo ó bá àwọn burúkú ìyá ń jẹ wọn tí èmi lọ́kàn yìí gan ó bá gbọ́ wọn o ó bá wọn dápò torí èmi lọ́kàn tágẹ́ẹ̀tì àwọn olówó ni ẹ wá gbogbo tí ọ̀gbẹ́ni náà ṣe fún un ní ìsìn ní tó wá parí ọ̀rọ̀ rẹ̀ sí ibi ló ibẹ̀ ló dùn mọ́ mi jù ó ní òun ò rò pé nǹkan kan lè ṣiṣẹ́ ní aká abẹ́mọ́ ní nàìjíríà <laughs> kì í sóun nìkan ló sọ ọ́ á tún tẹ̀sójú ẹ̀ ní ìsìn ohun tí Dr. Abati sọ lórí ọ̀rọ̀ àǹtí Rẹ̀mí ìyàwó ààrẹ Tinubu lẹ́nu ọjọ́ mẹ́ta ìnáre ìnáwó nífẹ̀ẹ́ one billion wọ́n níbo náà ti rówó Abati ní bí wọ́n bá ń wo ó tún wá ń sọ ó ní tó bá máa fi di twenty twenty seven tán fẹ́ wọlé wọ́n tó torí wọ́n ní the lord will do it pé gbogbo ẹ̀yọ́ nàìjíríà ọmọ nàìjíríà ẹ̀ rí what the lord will do ẹ̀sìn náà náà fi ń kó yín mọ́ra náà fi ń parọ́ fún yín ẹ̀ rí tí the lord will do ṣé àwọn èèyàn tó wà ń bẹ̀kọ̀ ló yẹ kó ṣiṣẹ́ kéèyàn kan wá jáde nu olórí ìlú òyìnbó ń bí níbi tèmi wá kó ní ká mọ́ dúró de ń tọ́lọ́hún ó ṣe wọ́n gbàdànù tó jẹ́ wípé fúnra rẹ̀ gan ni ó fìwé ni ó kọ̀wé fipò lẹ̀ òun náà wá aṣọ orin tí ó bá fi di twenty twenty seven tó bá jẹ́ pé what the lord will do làwọn dúró dè ó lóun ò rò wípé ó ní tàn bá ìpín ó ní bó ṣe sọ yín àbàtì màá pàkíyèsí yín sí tó bá ti débẹ̀ gbowó wọn pátá náà bìlíìfù nínú pé nàìjíríà ti tán ojú ọ̀nà làwa wá o yorùbá nation yóò dáa fún mẹsàáyà àwa tọ́lọ́run ọ̀sìn àwọn ń ṣètàánú ni àwọn àìṣépè lórí ibi ẹ bá ń ṣẹ́ sínú <laughs> kórè mọ́ ọ bọ́n ọlọ́run companies which companies gave the uh, first lady one billion and if the one billion naira is from her pocket eh, is, is she a businesswoman to the best of our knowledge she's the wife of the president so many nigerians will be curious about that then she said there's no free food for lazy people in nigeria that uh, hard work she's recommending hard work to all of us Seba? well I, I think i'm very hardworking <laughs> and i think everybody on this table is hardworking our own hard work our hard work has not brought us one billion so this is a myth about nigerians should work very hard and be patient. <laughs> And she says Nigerians don't know what the, God, uh, the Lord is doing in Nigeria. I, well, I, I, know that there are people who have eyes but cannot see. But if the Lord is actually doing something concrete, we will not be suffering to buy petrol. We will not be uh, struggling to buy loaf of bread. Then she said, in two years' time, that the Nigerians will see what the Lord is doing. Well, we hope we will still be in, one ship by, uh, <laughs> by two years' time. All right. And then it was in that context also that she said our husband uh, did not create hardship in Nigeria. We are not saying our husband created hardship in Nigeria. We're saying that the president himself, President Tinubu, told us that he has a responsibility to fix the problem. Let him fix the problem. When he fixes the problem, we will uh, appreciate him. And we, we want to, we hope very soon that his working vacation will come to an end. and he will return to Nigeria because there are serious issues yeah. about hardship not caused by our laziness. And there are also serious issues in River State that is threatening to be a major test for his administration. Well said, Dr. Come and see what the Lord has done. Come and see what the Lord has done. No, in two years Come oh. time. In two years time. Come and see. In two years time. Dr. <laughs> Mo lè wọ́n ní kí ìṣẹ́jẹ̀ lẹ́nu òwúrọ̀ àwọn ọmọ nàìjíríà ṣé kí n ní wọ́n gọ̀ ni wọ́n fẹnu wọn ẹ ẹ mọ̀jà àbúyàn bí <laughs> wọ́n mọ̀ ń kó wọ́n máa kó kíni wọ́n mọ̀ kó ó yẹ kí rọ́ náà lè yí wọn rí nǹkan wọ́n wá kọrin wọ́n wá san wọ́n á <laughs> ẹ jẹ́ apá omi ọ̀njàre mo mọ̀ tún ríran mo rí mọ̀kànlá gègé o ajáwẹ̀ wòró sọ o ẹni tí ń ṣègbéyàwó jẹ́jẹ́ wọ́n sì mú kámẹ́rà wọn ń yà ọkọ ìyàwó ló bá yarí oníkéléré tán ń yà òun ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ bá ń wo fídíò yìí ó jọ bí ẹni pé ó ń sá fún nǹkan kan ejò rẹ̀ lọ́wọ́ nú ó jọ bí ẹni pé kò fẹ́ kán mọ̀ bóyá ó rè fẹ́yàwó padà <laughs> ẹ jáde òun náà ìròyìn tòní. Ọ̀yá dúró ní àpò. Lórí àpò. Lórí àpò. Mom, you don't um, record me now. I don't want to see this thing. You don't record. I don't know what you're trying now. But I don't want to see what you're trying to do. record. No, no, no, no, no. àrànsí leléyìí àbí èṣù lẹ́yìn ìbejì torí ó ń jọ bí ẹni pé ẹni yẹn ó mọ̀ọ́mọ̀ fẹ́ẹ́ ó fẹ́ ó mọ̀ọ́mọ̀ rẹ́kọ́ọ̀dù ẹ̀ láti tú àṣírí rẹ̀ ni ó sì pàpà wá fi sórí ẹ̀rọ ayélujára ẹ̀ ó lóun ò fẹ́ kéèyàn mọ̀ bóyá wọ́n ti sọ pé kó má pariwo tó bá ń ṣègbéyàwó ah! ọkùnrin orí <laughs> ìfẹ́yàwó pamọ́ ni ẹ mọ̀jẹ̀ àtàrà orí ìsẹ́mbù kẹlẹ́ aláṣọ pupa. <laughs> bẹ́ẹ̀ náà ni lórí ti ọ̀rọ̀ VDM àti Bobrisky baba Falana ah, laslas wọ́n ti kọ̀wé ìpẹ̀jọ́ ránṣẹ́ sí VDM o wọ́n ní ilé-ẹjọ́ sì ti sọ fún VDM wípé kórè yọ gbogbo ibi tó ti dárúkọ baba Falana o kórè mú wálẹ̀ gbogbo bí tó ti dárúkọ bàbá Fálànà àti ọmọ rẹ̀ ìyẹn fas wọ́n ní kó mú gbogbo fọ́nrán yẹn wálẹ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ ń pa wọn wọ́n sì sọ wọ́n ní èèyàn kankan náà ò gbọ́dọ̀ bá pín mọ́ kò gbọ́dọ̀ bá VDM pín mọ́ wọ́n wá ní kí VDM rè mọ́ prepare five hundred million lẹ̀ <laughs> VDM <laughs> ó gbọ́ lára owó NGO rẹ̀ so fi settle dey play àwọn ọmọ Nàìjíríà ti sọ̀rọ̀ gan o wọ́n ti sọ wípé ah wọ́n rò pé wọ́n fẹ́ fi vdm sẹ́wọ̀n ní ládùúrú bí wọ́n ṣe halẹ̀ tó pé bóyá ẹ̀sán kan òru kan náà náà fi vdm sẹ́wọ̀n àwọn èèyàn wà lẹ́yìn vdm ayé wà lẹ́yìn ọ̀run wà lẹ́yìn hmm, ẹ̀gbà ayé ẹ̀gbà ọ̀run wọ́n wà lẹ́yìn ọmọ yìí ọlọ́run ó fún ṣe yóò kọ́ lọ́gbọ́n ayé ó dìde sí ọ̀run ó dìde sí torí ibi tí ọ̀rọ̀ ń lọ yìí bàbá ò tiẹ̀ mẹ́nu já ọ̀rọ̀ Bobrisky rárá rárá hmm, nàìjíríà for you nìyẹn o ó rẹjá kó ń bẹ̀ ń wo orin rọra ṣe rọra ṣe o everybody tó bá fẹ́ sórí ẹ mọ̀ wo ẹ mọ̀ wo ó fẹ́ ràn arábìnrin nìyẹn jábọ́ lọ́wọ́ arábìnrin kan wá fẹ́ ràn lọ́wọ́ ó ti gbàgbé ẹrù tó ń gbé dání tiẹ̀ ó ran arábìnrin lọ́wọ́ tán lẹ́rù bá dànù rọra mọ́ sóore ìwọ arábí ó wo ohun tárábìnrin yẹn ó ṣe o mọ ọwẹ́ ní tó ràn lọ́wọ́ o só ti rí ó yí ẹ̀yìn padà pé tiẹ̀ bọ̀ ọ̀nù ṣe ti rí rọra mọ́ sóore ìyá mi bàbá mi ọ̀rẹ́ mi àbúrò mi ẹ̀gbọ́n mi ìwọ tá a jọ jẹ́ sàwáwù rọra mọ́ sóore mọ́ wẹ̀yìn rẹ wà ní ọmọ sóore rọra ṣe é ẹ jẹ́ àfìgbádùn jayọ̀ ẹ jẹ́ àwo fọ́nrán bí bàbá wa bí wọ́n ṣe dára ní orílẹ̀-èdè UK tó tún gbé ẹ̀yọ̀ sí lọ́jọ́ rally ẹ ṣe lè gan-an tó kòkò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ni mo gbóríyìn fún bàbá Sunday Igboho mo gbóríyìn fún gbogbo Koiki Media dà yóò dáa fún ọ yóò yí ọ kò ní yẹ ẹ o. bẹ́ẹ̀ náà ni lẹ́yìn gbogbo ẹ̀ lẹ́yìn gbogbo tìgbàtìdìdì ní orí síríìtì ní London náà bá gba inú pàtí lọ wọ́n ṣe fàájì oníkálukú jẹun tó wọ́n ròyìn fún mi mo sì ń dátọ́ mo ní ẹ̀yìn ìyá mi àwọn náà náà ju gbogbo fídíò ìsinmi mo ní n ó wáàyè lò ó gbogbo àwọn mọ̀mọ́ mọ̀mọ́ tí máa wáàyè fún wa tá máa wo ìròyìn wa rèé hàn lè rí hùn àwọn ìjà wa nù àwa náà ni àwa náà wá àyè fún ọ lórí ibi wọ́n láàyè ń bí láàrin àwọn ìyá wa tó bí a adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí gbogbo ẹ̀ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ohun ò lè dárúkọ gbogbo yín tán ṣùgbọ́n ó yẹ yín o gbogbo yín pátápátá ló yẹ ó sì ti wọnú ìwé ìtàn íńtánẹ́ẹ̀tì ò tiẹ̀ lè gbàgbé torí ẹ̀ náà làwa náà ni ká fi pamọ́ bíi káàrọ̀ ọmọdọ́mọ wa kàn mọ́ rí kàn mọ́ rántí ẹ fà wọ́n yẹ̀yẹ́ lẹ́ o torí gèlè tẹ wọ́ ìgan bí mo ṣe rí lóríṣiríṣi ẹ ìpàkọ́ ògbọ́sùn ti ní orí ẹlẹ́gàn ló bàjẹ́ àwọn bàbá wa náà dé fìlà mọ́ wò bẹ̀. ó dá ní báyìí ẹjẹ́ abọ́dì sọ̀rọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni Bobby kan fún wa ní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ bá a pín kó ẹ mọ̀ bá ń kalọ̀. mo mà tún kí yín káàbọ̀ sínú ìpàdé ọlọ́mọlú tàṣálẹ́ yìí ọjọ́ karùndínlọ́gbọ̀n nínú oṣù kẹwàá ọdún 2024 náà ni abẹ́ẹ̀ tún rí oṣù tá a mú lọ́jọ́ sí ó tún ti dá méjì báyìí adúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run pé ẹ̀mí wa tó rí ìbẹ̀rẹ̀ náà ló tún rí ìdajì àwa náà láàrí òpin ẹ̀ láṣẹ ọlọ́run á tún gbẹ́sẹ̀ lé àkàsọ̀ kọkànlá á gbẹ́sẹ̀ lé kejìlá á sì rẹ́yìn gbogbo wọn tá a fi wọnú ọdún tuntun lágbára ọlọ́run ara rẹ láàfi sọdún torí afẹ́fẹ́ ọdún ó ti ń fẹ́ sí wa nínú oṣù bàbàbà ibi ò wá ní bà lù wá kò ní bà sílé wa láṣẹ ọlọ́run Èdùmàrè ìta Amẹ́ríkà ẹ mọ̀ kú gbáradì ìdìbò tààrẹ tó fẹ́ wáyé gbogbo ìròyìn táwọn ọmọ wa fún yín lónìí ìta Amẹ́ríkà náà wà ń bẹ́ẹ̀ níbi tí wọ́n ti fi fọ́nrán kan jáde àti bọ́ sínú àkórí ìròyìn inú àròjọ mùsùlùkùn pápápá ní ibà orin náà ní ibà gbé wọn débẹ̀ ibà ìyànnà ibà sanna wọlé ibà ìtúdúrẹ́sàn èmi náà ní ibà ìfẹsowápọ̀ èmi náà ní ibà kéde fún Yorùbá nìsàn ibà gbé wọn débẹ̀ ibà ìyànnà ibà létéńté ibà rìn gìnìgìnì tí kú mi àìtí kú yò ẹ àjọmọ fi tíklìn àmọ́ fi gbéra wa débẹ̀ mo tún ti kó ìròyìn wa tá a fi tíkù ara wa o ẹ àkọ́kọ́ nú àwọn àkórí ìròyìn tá a yá kó dàálẹ̀ lórí tábìlì mi bẹ́ẹ̀ ṣe ń bá wa pin torí bí èmi náà ṣe ń sọ atótónu ìròyìn báyìí ẹ má jẹ́ kí ọwọ́ tiyín náà dilẹ̀ torí yorùbá náà ló lọ tán bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ èṣù wo ń bẹ̀ <laughs> torí ọ̀rọ̀ èṣù sàtáánì yìí ó fẹ́ dá wàhálà alẹ́ o hmm. ṣùgbọ́n bí yorùbá ṣe pòwe làwa ní òṣèbọn pa <laughs> ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ kò yẹ ẹ́ sì mọ́ páwọn èèyàn náà wọ́n máa ń parọ́ méṣù gan any small thing báyìí èṣù ni èṣù ni tó yẹ pé àwọn gan-an lọ́jọ́ àgbéǹde àlìkè àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ó rí wípé ibo lè sùn tẹ́tí ẹ̀ mọ́ parọ́ wà gan torí ìmí ẹlòmíì burú ju èṣù lọ tí ń parọ́ ọmọ èṣù èṣù náà ló èṣù ló dá gbogbo ẹ̀ lẹ́àbí ó dáa. pàdọjọ́ ìdájọ́ bóyá èṣù yẹn lọ́lọ́run ó wà á mú bóyá wọ ni. àmọ́ ọmọ ẹ̀ńtọ́ ó dà lẹ́jọ́ bóyá wọ́ tó dẹ́sẹ̀ ni bóyá èṣù ni yóò sojú gbogbo wa torí <laughs> èṣù èṣù èṣù lọ́tún èṣù ló sí èṣù ló dáràn báwọn politician náà bá máa sọ̀rọ̀ wọn á léṣù ni ó dá oní báyìí ẹja wọn gbé dé àwọn àkórí ìròyìn ẹja kọ́kọ́ dé amẹ́ríkà lọ́dọ̀ ti trump lọ́hùn-ún sẹ́mo wípé atótónu tí trump ń ṣe gbogbo àríyànjiyàn tó fẹ́ dálẹ̀ pàápàá jùlọ tó fẹ́ fi win tó rò pé òun lè fi win ni nínú ìdìbò tí ń bọ̀ yìí pẹ̀lú bó ṣe sọ wípé ìjọba biden bidin ọ̀rẹ́ mi àti kamala tí wọ́n jọ fẹ́ẹ́ fi gbàgbàgà báyìí tó sọ wípé kùdìẹ̀kùdìẹ̀ dé bá ìṣèjọba wọn nítorí pé wọ́n ń ṣí bọ́dà lẹ̀ pé wọ́n ń jẹ́ kí àwọn tí ò níwèé wọ́n ń jẹ́ kan wọlé nọ́bàárẹ̀ wá àwọn tí ò níwèé jáde wọ́n tó bíi mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ gan n ò káyé wọn á fi fọ́nrán wọn hàn níbi tí wọ́n ti tú àṣírí Trump o wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ tírélà ò lè kó o a mọ̀ mú wá fún yín nínú ìròyìn sánáwọlé láti fíjú ẹ̀ lónìí bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn míì láti gbọ́ tán ní national power grid wọ́n ní ó tún ti dẹnu kọlẹ̀ ó ti kòláàpsì kì í yé kòláàpsì ọrọ̀ ajé nàìjíríà inú òkùnkùn ló wà bẹ́ẹ̀ bá rí epo bẹntiró tẹ́ ẹ̀ bá rí jẹnẹrétọ̀ ẹ̀ lè pàwọ̀ ọrọ̀ ajé yín wọn ẹ̀rí mírèkù wo lẹ wá ń retí mírèkù choosing lẹ́ ń retí testimony testimony choosing lẹ́fẹ́ wọn ṣe lórí power grid ẹ jẹ́rẹ̀ ìwọ àwọn àfa àwọn wòlíì yín tẹ́ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀yin wòlíì olóṣèlú dà ẹ jẹ́ bọ́ta pàápàá jùlọ àwọn olóoníṣègùn tàn wọ́n lẹ̀ lọ́jọ́ sí nígbà tán fẹ́ ṣèwọ́de ẹ wá àwọn ẹnìkanrè báyìí wọ́n <laughs> transformer national grid bóyá yóò múná wá nígbà tí odidi ìlú kan tí wọ́n gbé ara tán gbé gbogbo náà nàìjíríà sórí transformer ẹyọ kan àbẹ́yẹ̀ mọ́ tán ń pè ní national grid ni bíi transformer bíi transformer ni oná lẹ̀ ń wò nínú picture yẹn bíi transformer ni ṣùgbọ́n tó fi jọ àwọn transformer kéékèèké tẹ́ ẹ mọ́ ń lò yẹn lọ́wọ́ mẹ́gáwáàtì ní tiẹ̀ o ni wọ́n fi ń distribute iná áàmù kúlẹ̀kúlẹ̀ rẹ̀ wá fún yín níbi tí nàìjíríà ti mẹ́hẹ lórí ọ̀rọ̀ ọ̀nà tó sì sí àtúnṣe kankan lọ́ọ̀kan ẹ̀wọ̀n pé bí nǹkan bá wà lọ́ọ̀kan á ní tiẹ̀ ti súyàn gan-an tí ní àjò bá súnyàn bí èèyàn bá ti rí àfẹ̀sí àti òye ìmọ́lẹ̀ lọ́ọ̀kan pé ibi tí mò ń lọ́nu wo bóyá landmark kan ẹ mọ̀ pé gbogbo òlù ni mo ní landmark pàápàá jùlọ àwọn ṣọ́ọ̀ṣì ayé àtijọ́ tó máa ń ga gogorogoro ó sì lè jẹ́ mọ́ọ̀sì náà ni bẹ́ẹ̀ bá ti rí báyìí bẹ́ẹ̀ bá ti ń súnmọ́ bẹ̀lẹ́ ti ní à mo ti fẹ́ẹ̀ délu kan wọ́n ní kò sí landmark kankan tó tọ́ka sí wípé <laughs> solution ó wà sọ̀rọ̀ national grid a gbé yín débẹ̀ a fi ohun tó jọra wọn wéra wọn ẹ bá a mọ̀ wípé ntẹ̀ wà ntẹ̀ tarabọ̀ nàìjíríà ẹ̀ tí mọ̀ kankan wọ́n ń tàn yín ẹ̀yin náà wà ń tanra yín ẹ̀ ń tan kándù. bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn míì wọ́n mọ̀ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Aisha Yesufu gbajúgbajà tánàtì arábìnrin yẹn arábìnrin tó wọ ìjáàbù lọ́jọ́ ensars tó káwọ́ sókè báyìí wọ́n fọmọnìyàn ni ó ti jáde síta nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Seun Channels lórí podcast Seun àmú fọ́nrán rẹ̀ wá fún yín kí ló sọ ó tẹnu àbùkù bá ààrẹ Tinubu ó ní kì í ṣe ààrẹ tóun ó ní as far as is concern. ó ní kì í ṣe ààrẹ Nàìjíríà ó ní torí pé èrú ló gbà wọlé ó ní ó jíbò ní ó ní ààrẹ Tinubu jíbò ó sọ ní tààràtààrà ó ní kò sí bàbá ńlẹ́ni tó lè mú un sí i ó ní ilé ẹjọ́ tó dá ààrẹ Tinubu gan láre ó ní ọwọ́ wọn ò mọ́ aláwọn kan ọlọ́run kan fún wọn ní ìlàyà àwọn bí wọ́n ti ṣoògùn ìlàyà wọn ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ very dark man wọ́n sọ̀rọ̀ báyìí kò sí baba ńlá ẹnìkan tí ó ti tí ó ti ó ti. ó dá àmú fọ́nrán rẹ̀ wá fún yín nínú àkójọpọ̀ ròyìn ló sọ bẹ́ẹ̀ àyà mi sì ń lágàràgà pé arábìnrin mọ̀mọ́ yọ̀rọ̀ sọ ṣùgbọ́n inú yíyọ̀rọ̀ sọ náà ṣé nàìjíríà dáa àní nàìjíríà sì ń bọ̀ níbi tí oníkálukú ti fèsì ara wọn ẹ̀ tí ì mọ̀ nǹkan kan ó dá nínú àkórí ìròyìn míì náà látún ti gbọ́ o tí wọ́n sọ wípé pilot tó gbé super eagles tí àwọn libya tán fi fìyà jẹ àwọn ọmọ super eagles lánàá wọ́n ní ó ti tú àṣírí wípé látòkè náà ti pàṣẹ wípé kó mọ́ gbé super eagles lọ síbi tó yẹ kó ń gbé wọn lọ níbi tó ti fẹ́ gbá bọ́ọ̀lù gangan bí federal capital wọn tó yẹ kán balẹ̀ sí kán sì wọ òtẹ́ẹ̀lì wọn lọ kán sì gba afẹ́ díẹ̀ kán mọ́ múra lẹ̀ kán sì mọ́ múra lẹ̀ de bọ́ọ̀lù tán fẹ́ẹ́ bá àwọn akẹgbẹ́ wọn gbá ní Libya wọ́n láwọn mọ̀ọ́mọ̀ ṣe ni ẹ mọ̀ pé Libya náà ti sọ wọ́n láwọn mọ̀ọ́mọ̀ ṣe ni láfi ṣàlàyé lánàá pé àkọ́dá oró kò dàbí àdàgbẹ́yìn ṣùgbọ́n àwọn àṣírí kan ti wá ń tú jáde báyìí o bẹ́ẹ̀ náà ni ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ yìí tó jẹ́ páílọ́ọ̀tì tó gbé wọn lọ amẹ́nubà náà lánàá ó ti wá tú àṣírí báyìí pé àwọn ni wọ́n pàṣẹ fóun pé òun ti fẹ́ balẹ̀ síbi tó yẹ kán balẹ̀ sí pé kọ́mọ̀ kò bá òun o kọ́mọ̀ sì pé kọ́mọ kò bá òun kọ́mọ sì kò bá airline tó ń bá a ṣiṣẹ́ pé òun rẹ́dì láti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó tú àṣírí àgbẹ̀yìn débẹ̀ ní tààrà bẹ́ẹ̀ náà ni wá dọ́kúmẹ́ǹtì tó fẹ́ fi dọ́kúmẹ́ǹtì hàn tó fẹ́ fi mọ́ báàkì òtítọ́ ti ń sọ lẹ́nu torí Yorùbá náà ló sọ wípé ẹ máa ń purọ́ òpùrọ́ ọlọ́sà ni ó sọ pẹ́lẹ́rì ń wà lọ́rùn àgbẹ̀yìn débẹ̀ tààràtàrà àmùfọ́nrán rẹ̀ wà fún yín nínú àkójọpọ̀ ròyìn lónìí bẹ́ẹ̀ náà ni nínú àkórí ròyìn mi láti gbọ́ wọn ní ọ̀kan lára ìyàwó Rashidi Ládọjà bàbá Ládọjà wọn náà jáde láyé o á mú kúlẹ̀kúlẹ̀ wá fún yín fún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ìbàdàn á mú fún yín o bẹ́ẹ̀ náà ni nínú ìròyìn sánáwọlé àkórí ìròyìn sánáwọlé lélẹ́yìí o ibẹ̀ láti sáré dé Ìwó n ò tiẹ̀ fẹ́ gbé ní ìsì eléyìí torí mo máa ni ṣùgbọ́n á nítorí ó lọ́rọ̀ kan tá a fẹ́ mú jáde ń bẹ̀. inú abala sánáwọlé láti mú abúyé o ṣùgbọ́n à ń ka gbogbo àkórí rẹ̀ pọ̀ ni ibẹ̀ láti gbọ́ tí Rasidi Bọ́ọ̀dé o tó sọ wípé kí ló dé tí wọ́n ń pè òun ní royal majesty póun is royal majesty pé imperial majesty ló ń láwọn èèyàn bá lanú lẹ̀ báyìí náà ń rò pé imperial majesty Ìgbòho ló di imperial majesty bóò ló ṣe jẹ́ imperial majesty pẹ̀lú ìwà kóbokòbó tó ń wù kiri yìí náà ebi wọn ló ló fẹ́ jẹ emir tó ní kán wé láwọn mo ti ń gbé yín débẹ̀ ó ti ń pọ̀ jù mo gbé débẹ̀ tààràtààrà nínú abala sáná wọlé lónìí bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn míì láwọn ti gbọ́ owó tó sọ wípé federal government ń ti jáde o everyday náà ṣe update lórí ọ̀rọ̀ owó orí yìí o wọ́n láwọn fẹ́ kó yí ọmọ nàìjíríà dáadáa wọ́n wá tàkùrọ̀sọ lórí twenty five percent táwọn fẹ́ mọ́ gbà lórí one point five million ẹnikẹ́ni tí bá ń gbowó oṣù tó lé ní one point five million lóṣooṣù wọ́n níye táwọn ò mọ̀ yọ wọ́n ní twenty five percent ni làwọn èèyàn bá pariwo àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì pé ah àwọn táwọn ń sàndà mẹ́wàá bọ́n bá san twenty five percent lórí owó oṣù táwọn ń gbà àwọn ò tún kó ten percent ìrẹsọ́ọ̀sì <laughs> ọmọ nàìjíríà níta rán wọn àwọn mùsùlùmí náà náwọn yọ sàká lẹ́yìn táwọn bá yọ owó orí pé owó yìí ti pọ̀ jù ọmọ nàìjíríà bá rán létí ọ̀rọ̀ tí jésù sọ wípé ṣé ẹ rántí ìgbà tí jésù mú kọ́ìn tó fi hàn ìkànnú ọmọ ẹ̀yìn tó ní fi ti késàárì fún késàárì náà wá ń bi pé ṣé ti késàárì pọ̀ ju ti jésù lọ ni wọ́n láwọn ò mọ̀ o wọ́n ní ìdá mẹ́wàá ni jésù bí wọ́n ní ṣùgbọ́n ìdá twenty five ẹni tí ó kó àwọn ọmọ nàìjíríà lọ́gbọ́n lọ́lọ́run taari sí hàn ẹ sáà mọ̀ jẹ́ káwọn pásítọ̀ yín ké o ẹ sáà mọ̀ jẹ́ kí àwọn pásítọ̀ yín bínú sí ẹ kọ́kọ́ yọ ìdá mẹ́wàá ẹ kọ́kọ́ yọ ìdá mẹ́wàá náà kẹ́ ẹ tó rántí kẹ́ ẹ tó wá rántí késàrì ẹ wà á wọ ẹni tí ó fòfin mu yín <laughs> tí mọ̀ nǹkan ẹ mọ̀ nǹkan kan nàìjíríà irọ́ ń parọ́ fún rọ́lọ́rọ́ yín ṣùgbọ́n àwọn tó wọ́n wọn ò tó one point five million lóṣù ńkọ́ àwọn wo níjọba sọ pé àwọn ò ní gbowó orí lọ́wọ́ wọn torí ìjọba ti wá yànnà náà nísìnyí o wọ́n láwọn kan wà táwọn ò ní gbowó orí lọ́wọ́ wọn rárá rárá gbogbo ẹ̀ náà láàgbé yín débẹ̀ lónìí kí ọkàn yín lè balẹ̀ torí wọ́n gba ilé yìí o in fact wọ́n ti ń wá ọ̀nà tí oníkálukú ó fi mọ̀ wọ́n ti ń wá ọ̀nà automated way tí wọ́n fi mọ̀ kófìrí oníkálukú ní báyìí BVN sì ti kó báyìí <laughs> ẹ rò pé wọ́n kàn déédé fún nọ́mbà BVN ni ó lè oníṣẹ́ jàmọ́ ń gbò báyá tó bá ṣe dáadáa ṣùgbọ́n nítorí wípé àwọn tó wà ń di ẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ní torí ẹ̀ ni ó yẹ kí BVN ó yẹ kí olè ìwà olè ìwà owó kíkó jẹ ó yẹ kó ti dínkù Nàìjíríà pẹ̀lú registration BVN iṣẹ́ gidi ló yẹ kí BVN ṣe á gbé yín débẹ̀ lórí ọ̀rọ̀ owó orí ọ̀rọ̀ BVN kọ́ la wá sọ lónìí á débẹ̀ nínú ọ̀rọ̀ owó orí lónìí BVN náà ó jámọ̀ ó jámọ̀ nítorí ó ní nọ́mbà kan táwọn fáwọn náà bí tax number tẹ́wọ́ bá ti ní báyìí gbogbo transaction tó bá ò ní lè jẹ́ owó orí bó bá sì jẹ́ tó declare ti ẹ̀ bọ̀ nù á gbé yín débẹ̀ tààràtàrà lónìí nínú àkójọpọ̀ ròyìn bẹ́ẹ̀ náà nínú àkórí ìròyìn mi láti gbọ́ tán ní èèyàn mẹ́ta jáde láyé nínú ìjàmbá ọkọ̀ nìbàdàn ó ṣeni láàánú ó ṣeni láàánú gan o a sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú àkójọpọ̀ ròyìn lónìí o eléyìí tí mi ò tiẹ̀ fẹ́ sọ yìí ṣé kí n sọ kákan kákan mọ́sálá ìgbọ́ ká lè mọ̀ wípé ọ̀tá pọ̀ jẹ́ ní mi lọ ká lè mọ̀ wípé ká ní àfojúsùn èèyàn kan tó pera rẹ̀ ní sáànù kan ọmọ Ìgbò Monday ò bá ni àbí n ò tiẹ̀ gbọ́ rí èmi náà mo sì ẹ̀ gbọ́ ṣùgbọ́n torí pé wọ́n dárúkọ Sunday Igboho náà ni ṣùgbọ́n ìdí tí mo fẹ́ fi sọ ni pé mi ìfẹ́ kẹ́ ẹ fi bínú ìròyìn ilé bíyàn nú nípa tó sọ nípa bàbá wa Sunday Igboho látìgbà tí wọ́n ti rí i pé <laughs> ó ti pọ̀ yẹ́ẹ̀yẹ́ fún Yorùbá lè sàn lọ́pọ̀lọpọ̀ wọ́n ti ń jáde wọ́n ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kún gbé Sunday Igboho fẹ́ trend ni Sunday Igboho fẹ́ trend àwọn aláìmọ̀kànmọ̀kàn ṣùgbọ́n àwa abú wọn ẹ má jẹ́ abú wọn mo fẹ́ mú nǹkan kan jáde nínú ọ̀rọ̀ yìí lónìí wọ́n ní Sunday Igboho fẹ́ trend ni sáànù ló sọ bẹ́ẹ̀ ọmọ yíbò táwọn ọmọ táwọn táwọn iye kan rẹ̀ náà ń jàjà pé káwọn kúrò ní oko ẹrú á gbé yín débẹ̀ ń tààrà tààrà lónìí ṣùgbọ́n mi ìfẹ́ kẹ́ fi ṣèbínú a fẹ́ mú nǹkan kan jáde ń bẹ̀ a mú nǹkan jáde ń bẹ̀ <laughs> ẹ jẹ́rìí mi náà ah, bẹ́ẹ̀ lẹ́fi mi joyè ẹ lẹ́fi mi joyè àwòdì kí n mọ́ lè gbẹ̀dí ọlọ́run ni kì í ṣe èèyàn ẹjọ́ báyìí ẹ bá wà ẹ mọ́ bá pín kò kalẹ̀ kò ka òkò ní báyìí wọ́n wàá mọ́ gbé yín lọ sínú abala tí ó mọ̀ kàn abala sanáwọlé náà ni gẹ́gẹ́ bí ibà sanáwọlé tẹ́ fi mí jẹ wọ́n mọ̀ gbé yín débẹ̀ ń tààràtààrà báyìí àkọ́kọ́ nù ròyìn sanáwọlé tá a kọ̀ mọ́ fún yín ó níbi tí ìjọba ti dáhùn olórí update tá a mú afún ìlànà lórí ilé tó wó ní ìgànmú. ní àwùsù street lánàá tí gbogbo ayé gbọ́ ó mì tìtì ìṣẹ́jú àwọn èèyàn ló ṣe wó torí kámẹ́rà ka ó pẹ́ tírú ẹ̀ ti ṣẹlẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ tán ká tó wá mọ̀ rírà lẹ́ralẹ́ rẹ̀ wò nínú kámẹ́rà ṣùgbọ́n kámẹ́rà ka ilé bí ẹni pẹ́ niyẹn ti mọ̀ pé yóò wò ni ó mọ̀ọ́mọ̀ ó dìídì rè tẹ̀sán bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìdáhùn àti ìsọ̀rọ̀ nígbèsì tí Yorùbá sọ ó ní ó mú kí ìpínlẹ̀ èkó wá sọ̀rọ̀ jáde o wípé pé gbogbo ẹ̀yin tẹ̀ ń dọ́gbọ́n ta ẹnu ba àwọn àjàgà bọ́ì bọ́bì yẹn <laughs> yọba àjàgà bọ́ì bọ́bì yẹn tó pera ẹ̀ ń bọ́bì yẹn àkú mọ̀ bóyá ọmọ yorùbá ni àbókàn ń dọ́gbọ́n fún wa bọ́ì yẹn <laughs> pé ó fẹ́ máa dọ́gbọ́n sọ̀rọ̀ sí ìpínlẹ̀ èkó lánàá mídẹ̀mídẹ̀ ló dẹ̀ ń lò fún wa <laughs> ṣùgbọ́n àwa náà fẹ́ dá padà fún ọ̀rọ̀ ẹ̀ lẹ́sì á ti kìlọ̀ fún wọn adẹ̀kẹ̀dẹ̀kẹ̀ kìlọ̀ fún wọn kẹ̀ <laughs> èmi náà ni mo ti gbọ́ ẹ kìlọ̀ fún wọn. wọ́n ní ilé yìí ti ń mìtìtì tó ti ń dún wọ́n ní àwọn ti fún wọn ní nọ́tìsì tẹ́lẹ̀ ìyẹn ìjọba ìpínlẹ̀ èkó ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gan ni wípé kò sẹ́nì kankan tó bá lọ nítorí wípé nọ́tìsì náà fún wọn ló ṣiṣẹ́ yẹn pé àwọn gbápá wọn kọ̀ọ̀kan náà sì wà ń bẹ̀ o tí ó jẹ́ pé wọ́n ń yọ bẹ́ẹ̀ lọ tán lọ ń sunbẹ̀ wọ́n ní ṣùgbọ́n ọ̀gán ò jẹ́sẹ́ lójú táyé wọn jẹ́sẹ́ ní ojúmọmọ wípé àwọn ti tibẹ̀ àwọn ti síìlì ibẹ̀ pé ìdí nìyí tí ìjàmbá yẹn tó ṣe mọ níwọ̀nba wípé omi ló dànù agbèòfò pé àwọn sì tún dúpẹ́ wípé kò pé kò bá ilé kankan tó wà ní agbègbè ilé náà o wọ́n ní ilẹ̀ yìí ti ń dún ó ti sán sára ilé yìí ti wíìkì sára wọ́n àyà wá ń bi wípé ọ̀gá mi ṣé oògùn owó ni wọ́n fi kọ́ ilé náà ní ti fi ń mì ti fi ń dún wípé òun gbọ́ pé tílé bá ti ń dún lọ́ba ti ń pariwo nínú ilé báwọn pé àwọn àjànù pé àwọn àjànù ni mo ń pariwo báwọn mo ní eléyìí tó ṣẹlẹ̀ ó ju àjànù lọ ó mú mi rántí ilé kan ní Kòròdú ẹni tó bá mọ èbúté dáadáa ní Kòròdú àwọn olówó wọ́n pọ̀ lébùté dáadáa ó ní sáìtì kan ń bẹ̀ ẹ máa gbọ́ kínní kan estate eléyìí estate àwọn olówó náà ń ra lébẹ̀ dáadáa ẹ ń bá mògolonto mo gbọ́ pé wọ́n ti wú ọ̀pọ̀lọpọ̀ sáìtì ń bẹ̀ yẹn náà láti gbà wọ èbúté ó ní ilé kan báyìí ẹ ti fẹ́ẹ̀ gbẹ́nu lé èbúté báyìí ilé yẹn fún bí ọdún méje tí mo fi ń kọjá ń bẹ̀ yẹn tí mò ń lọ tí mò ń bọ̀ wọn rí èèyàn gbà sílé yẹn wọ́n ní bàbá tó ní ilé yẹn pọ̀ báyìí ó jọra wọn níwájú police station èbúté <laughs> ẹ ń bá mo bẹ̀ dáadáa mo fẹ́ sọ̀rọ̀ yìí síta torí n tá a gbọ́ ni o a kọ̀ǹfàmù ẹ̀ àwa sì máa ń kọ̀ǹfàmù nǹkan kó mọ̀ jẹ́ pé àwọn ọmọ baba tó nílé wọ́n lè máa wò wá kẹ́ ẹ lè sọ fún wa pé ṣé lóòótọ́ ni oríṣiríṣi nǹkan náà ti sọ ń pa lé bàbá yín ń bẹ̀ wo wọ́n ní gbogbo àwọn tó fẹ́ gbabẹ̀ wọ́n láriwo họ̀họ̀họ̀họ̀ nínú ilé mo ní mi ò bìlífù ẹ̀ mo gbabẹ̀ kọjá títí títí màmá drive kọjá ń bẹ̀ báyìí àwọn kòtò àgbà yanu kan sì wà ń bẹ̀ kòtò ayé ní títì yẹn tó jẹ́ wípé ó slow down bẹ̀ yẹn àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ abáré èèyàn kan ìṣẹ́jú wa náà ni èèyàn kan bá wá gba ẹ̀gbẹ́ ẹ̀bẹ̀ wọ́n bá kọ kínní kan oil and gas síbẹ̀ la bá ń yọ̀ la bá ń jó pé à wọ́n mọ̀ ti gba ilé yìí àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ bóyá ẹni yẹn yóò extend gbígbà rẹ̀ dé ibi ilé tí ń dùn yín gangan kò pé oṣù mẹ́fà wọ́n ti lọ́ǹchì kínní wọ́n ti ta kínní lọ́wọ́ fi lọ́ǹchì company yẹn síbẹ̀ o tẹ́ bá rí bọ́n ṣe ṣe géètì ẹ̀ ẹ rò pé géètì rìfànẹ́rì Dangote ni àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ láàbárí kan sí company yẹn làbá gbọ́ pé ẹni tó fẹ́ síbẹ̀ ẹni tó ní company ti kú ah! làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kí lóun náà wá lọ gbalé ń bẹ̀ gba ẹmu tó bìlífù pé so àwọn ilé kan wà lóòótọ́ tó jẹ́ wípé oògùn owó làwọn tó ní tán fi kọ́ tọ́mọ gbọ́ ariwo nínú ògiri lóru tó ní ilé sùn tí ilé ọmọ dàrú ó ṣẹlẹ̀ o. I said uh, it has been sealed some time ago, and I don't know how they go about it. It was reopened, and the building has been giving sounds for long, like it's cracked for long, and people have been complaining. So some people even left already. Most of the tenants of, of the house have left. That's why we have less or no casualty. Let me say that no casualty. I. It seems it's something I've been given a kind of, you know, indication that something of such want to happen. But I even had when the something when the house want, wanted to collapse, the people that is inside they are bringing in their commodities, they are, uh, definitely they know something is going to happen. Uh, this should show other people's uh, an experience, an example of that. You feel when you see a house that is cracking, you should know the right step to take, and because of to take the right step will be in your own favour. What happens now? We should learn. We learn other people a, big lesson because anything the government decide on this collapse one, there's no anything. There's no anything we do the chiefs or the the Ojora family can say. And when you see that the building is no more good, go to another place. It can't because you want to use house free that you want to kill yourself. Assuming anybody die today, it's going to give the council problem. We are going to inform governor. If we concern the governor. It's going to give everybody issue. So why are you now risking your life? When they see that any house is having a problem, and before house can come down like this in Yoruba land, the time will be throwing sand. It will be throwing stone. We believe it in Yoruba land. So, and our people will see that there is no problem. They said is no problem, There is no problem until when problem now arrive. So I warn everybody, they have to be very careful. They should not risk their life because of unnecessary thing. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbé kòròdú rí dáadáa. Ẹ mi létí Bàdó tí mi ò rántí lánàá, ó ní mo ń gbìyànjú láti rántí. Mo wà ń kòròdú ní táìmù yẹn. Bàdó, ah, wọ́n fẹ́ fọyàn lórí. Orí náà máa ń calculate, náà máa ń target pẹ̀lú kinní ọmọlọ́ta bàdó ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ rán mi létí á mẹ́nubà nínú comment section ó dá ní pápápá nínú abala sánáwọlé ìròyìn míì tá a tún mọ mú wá ní ìsìn ó ní ìròyìn ti imperial majesty tó ní ẹ mọ́ pé òun ní royal majesty mọ́ òrà sí d kápẹ́ lólùwò náà òun ló wà lórí àpèrè torí àfẹ́rín institution fi àfẹ́rín àpèrè fín òun ni òun ló bára rẹ̀ ń bẹ̀ òun ló ní lọ́ọ̀kì ṣùgbọ́n ìwà rẹ̀ kò jọ ẹni tó yẹ kó jókòó lórí àpèrè rárá ìṣe rẹ̀ ìsọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ bíi agbèrò ló wá jáde ní ìsinyìí o ló wá ní òun wá rẹ̀spẹ̀tì pé ọwọ́ yìí sì ní rẹ̀spẹ̀tì òun wà pé tẹ́ ẹ bá mọ̀ pé òun látòní lọ gbogbo ibi tó bá pè òun sí gbogbo àṣeyẹ tó bá pè òun sí gbogbo invitation tó bá fẹ́ mú wá fóun ó ní bòun bá rí his royal majesty lórí invitation ó lóun ò ní àpọ́nlẹ̀jẹ o ó lóun ò sì ní wá òun ò ní yọjú bóun ò ní dìde làwọn èèyàn wá ní kíni ṣé wọ́n máa béèrè fún respect ni ẹ̀gbọ́n tó lóyìnbó sọ ni olóyìnbó ní you earn respect you don't ask for it ó wá ń ṣàlàyé ó kọ́rọ̀ lẹ́yìn nínú gbogbo ọmọ Odùduwà ó lóun jẹ́ kan pàtó àwa náà sì mọ̀ ń wò torí àní torí tiẹ̀ ká ta orí àpèrè ká tanubó orí àpèrè irọ́ àní torí àwíjàre títọ́ tán lẹ́nu a nítorí bóun ṣe ń wùwà yìí káwa mọ̀ tẹnu institution ṣẹ̀sì mọ̀ pé mo ti mọ̀ tẹnu mọ̀ wípé ọ̀tọ̀ ní institution ọ̀tọ̀ ní ẹni tó jẹ́ stakeholder lórí institution méjì ni wọ́n ṣe kọ́ wa náà àkáǹtì nìyẹn kódà kó jẹ́ gbogbo owó rẹ ló fi dá business lẹ̀ ọ̀tọ̀ ní business rẹ ọ̀tọ̀ ni wọ́n tó ní business different entity ó wá mo like bó ṣe wáyé different entity entity so therefore gbogbo àwọn ọba tẹ́ rí yẹn different entity ni wọ́n orí àpèrè ó dàbí báràkì ni sójà go soja come ọba kan ń lọ ọba kan ọba kan ń lọ ọba kan ń bọ̀ orí àpèrè will remain bíi báràkì because barak will always remain bọ́rọ̀ orí àpèrè ṣe rí nìyẹn mo fẹ́ ká dára wa lẹ́kọ̀ọ́ lónìí ni bórí àpèrè ṣe rí nìyẹn nídìí èyí bẹ́ẹ̀ bá rí ọba kọ́ba tí ò fira rẹ̀ sípò ọ̀wọ̀ ẹ mọ̀ jà mọ́ tẹnubórí àpèrè mọ́ torí ọba gidi sì ń bọ̀ lórí àpèrè bá a bá ti wá borí àpèrè jẹ́ instead tó jẹ́ pé ń tó ń sì wàhù ló yẹ ká mẹ́nu mọ́ torí ẹ̀ ni ò ṣe ń ká mi lára láti mọ̀ pé lọ́ba mi ò mọ ọ̀dọ̀ ẹni tó ti jẹ́ ọba respect tó fi ọwọ́ ara rẹ̀ dúdànù òun ni wọ́n ń béèrè fún ní ìsìn lẹ́yìn tó ní òun fẹ́ di emir pé òun ò dàdé mọ́ emir ṣé ó wà lákọọ́lẹ̀ pé ìkankan nínú àwọn ọmọ Oòduà wọ́n rè wé láwà ni kí ni ibo ni Rasidi forí sí ńgbà náà tó ń béèrè láwà ni tó lòun fẹ́ jẹ́ emir báà mi kan gan kọrin fún gbà náà ọmọ yorùbá tó fẹ́ di ẹ̀mí ọba yorùbá nídà ìláàárọ̀ rẹ̀ níṣẹ̀wà rántí pé ọmọ òdua lòun kó mú ṣe bọ́mọ history rárá yín máa ń sọ àwọn àtàmọ́ àtàmọ́ ìtàn kan tí ò lórí tí ò lẹ́sẹ̀ báyìí kó wá sọ history ibi tí ọmọ òdua ti wé láwà ní torí ìmpẹ̀rí àti ń fún yìí ó lẹ́tọ̀ọ́ rẹ̀ o orí àpèrè èwò ó lẹ́tọ̀ọ́ rẹ̀ ṣùgbọ́n ràṣídì tó wà ń bẹ̀ yìí kò tọ́ sí ràṣídì bóyá tó bá mi ìbá fẹ́ jẹ àmọ́ pè ní imperial royal gan-an ti pe ràṣídì royal sá emir ni emir tó fẹnu ara rẹ̀ béèrè náà láàpè yóò wé láwàní lásìlàsì ni tí ó mú tẹ̀sí bíù tó gùn báyìí tí ó gbé àgé rẹ̀ tí ó mọ kírun gbangba tí ó di àáfà tí ó mọ̀ ṣe wàásù àáfà ni ó pàpàdé ẹ̀rí súra rẹ̀ dáadáa ni àáfà ni ó di ó ṣeré wórí àpèrè ni <laughs> ó sì é wá bẹ́ẹ̀ ni ó yà lẹ́nu pé ó lè béèrè fún ẹ̀tọ́ orí àpèrè ni kì í ṣẹ̀tọ́ rẹ̀ ó wá dìmàdé fúnra rẹ̀ náà ló fọwọ́ ara rẹ̀ post ẹ̀ ó wá dìmàdé ìṣẹ̀ǹbáyé níbo ló ṣe lè yí jọ Eh, abetí ṣé lè jọ abetí ajá eléworo táwọn ẹmí táwọn ẹmí àwọn ń lò bíi tàdóbáyéró ẹni tí ó bá sì jẹ ẹmí à yóò lọlẹ̀ haúsá rè jẹ bóyá wọ́n da ìlú kan fún bẹ́ẹ̀ ni torí fúnra rẹ̀ ló yọra rẹ̀ ń pò ẹ mọ̀túnmọ́ ọ̀rọ̀ yẹn tóbi lẹ́nu rẹ̀ òun fẹ́ jẹ ẹmí à ọ̀rọ̀ yẹn tóbi ìtumọ̀ rẹ̀ ni wípé n ò ka bàbá ńlá bàbá mi sí o pé bàtà bá ní ọmọ àlè ní wọ́n fọwọ́ òsì júwe lé bàbá rẹ̀ wá rántí ilé o rántí bàbá ní ìsìn o lè sọ̀tàn dé di ọ̀dọ̀ òdùdúà ọmọ òdùà mélòó ní ń wé láwàní túmọ̀ rẹ̀ ni wípé wọn ò bá yín dádé mọ́ ẹni tí ò bá sì ti dádé pàápàá jùlọ adé ìṣẹ̀ǹbáyé tí ò sì jẹ́ wípé ṣe ló jẹ́ baálẹ̀ tẹ́lẹ̀ kó tó dọba tó jẹ́ wípé tààràtààrà ìtàn so adé orí rẹ̀ mọ́ oòdùà ó sọmọ́sẹ̀ǹbáyé irú wọn imperial ni ń ló wọ́ wa ńlẹ̀ báyìí ó wọ́ra rẹ̀ ńlẹ̀ ẹ ṣáàjọ ẹ mọ́ borí àpèrè èwò mọ́ ó ní ẹ mọ́ tẹnubá orí àpèrè ẹ mọ́ ńlẹ̀ Yorùbá ẹ mọ́ jẹ́ àṣẹ mistake yẹn mọ́ torí wọn ní bá a bá sọ̀kò sọ̀já yóò bá ara lé ẹni o ẹjẹ́ àmọ́ rántí wípé orí àpèrè bíi báràkì ni o sójà go sójà kọ̀ báràkì remain the same lóòótọ́ ìmọ̀ dùn yàn wọra àní fẹ́ yẹ méjèèjì àmọ̀ fẹ́ pa méjèèjì pọ̀ wọ́n yàtọ̀ síra wọn o embassy accounting bíi wọ́n sì kọ́ wa ní accounting nìyẹn i'm a professional accountant a business entity A business is an entity. It's different from the owner. Torí ẹ̀ mo mẹ́nubà lórí ọ̀rọ̀ ti lórí ọ̀rọ̀ ti lórí ọ̀rọ̀ ti ààrẹ ọ̀nà kakanfò àbí kí náà ń pè kí náà ń pè brọ́dà mo mẹ́nubà èèyàn kọ́kọ́ ló ní òdua o ọlọ́run lo bàbá wa fáṣeun ni ẹ mọ̀ wá jẹ́ àjù òdua nìsànù torí pé èèyàn kan ń ṣe bákan o ẹ̀mọ́jà Oòduà nation gbogbo Yorùbá lónìí ẹ̀mọ́jà fẹnubá Yorùbá Oòduà nation jẹ́ irọ́ èmi ò fọwọ́ sí ẹ̀mọ́jẹ́ káfẹnubá institution ni ọ̀rọ̀ yìí á ṣe lẹ́tọ̀ lórí kínní institution yàtọ̀ sí ẹni tí ó ń ṣe tó wà lórí àlééfà lórí institution yẹn for the time being institution yàtọ̀ ẹ̀mọ́jẹ́ ká mọ̀ ti ẹ̀ débi institution torí ẹ̀ ọba Ẹdó ni o ọba Warri ni o dọ̀la wọ́n ní iyì gan wọ́n ní ìdẹ́bi ọ̀dọ́ èèyàn tó bá wà lórí àlééfà náà nǹkan méjì ni ó tọwọ́ rẹ̀ wá nínú kó bu ìkún institution yẹn tàbí kó wọ institution lẹ̀ ní tí ń ṣẹlẹ̀ ń wò nìyẹn sí ẹ jọ̀ọ́ ẹ mọ̀ ẹ jẹ́ ká mọ̀ fi ọwọ́ kókó la fi wọ́gi ọ̀wọ̀ òòṣà la fi wo ààfin ní ká máa fi wo institution ẹ mọ́ sí mi gbọ́ o kì í ṣe ẹni tó bá ń wùwàkuwà o ẹ ń bá wùwàkuwà ẹ wọ kó lórí institution kẹwàá ayẹyẹ rẹ kò jù bá ń náà lọ imperial ibo ló ti fẹ́ rí imperial ṣé ẹ mọ̀ pè ní imperial àwọn wo ló fẹ́ pè ní imperial ó kàn ń yẹ̀yẹ́ ara rẹ̀ wọ́n dùn ní tí níwọ̀n ò ní sọ nǹkan kan pa rẹ̀ mọ́ ṣùgbọ́n ó lẹ́tọ̀ọ́ ká mo fẹ́ kẹ́ ẹ bá ń fẹnu sínú comment section. ó yá ká tó wá kúrò lórí ti Rasidi ẹ jẹ́ àtẹ̀sójú ẹ̀ ìkan lára àwọn brọ́dà wa ń wò ó ni wọ́n ti wá ń bẹ gbogbo ọmọ Yorùbá o pẹ̀lú ọ̀rọ̀ àlùfàǹsà tán ní àwọn àwọn kan kóra wọn jọ tán ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé nípa ẹ ti mọ̀ pé owó ni Rasidi ń jẹ ń jowó àwọn ọba yòókù ni tí ò tó. mo bẹ Ọọ̀ni of Ife lérí ọ̀rọ̀ tí bàbá kan sọ lánàá tó ní ọ̀ní ọ̀fúnfẹ̀gò tó ọba wa àfa rasidi ọba àwo tó ní ọ̀ní ọ̀fúnfẹ̀ tó mọ̀bẹ̀ yín ẹ̀jọ́ mọ̀bẹ̀ ládéládé mọ̀bẹ̀ lóyè lóyè gbogbo yín pátápátá ni mọ̀bẹ̀ mọ̀bẹ̀ gbogbo yín ìdọ̀bálẹ̀ ni mo wà yín ẹ má bínú o wọ́n ti hàn tún fún àfa rasidi ọba àlù wà ní ìwé wọ́n ti hàn tún fún baba múni o ẹ má bínú o àmọ́ tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé aláta ń ṣẹgbẹ́ o ẹlẹ́rọ ń ṣẹgbẹ́ wọn ò ní jẹ́ kí ẹgbẹ́ àwọn ọ̀dẹ àlù o ẹ̀yin lọ́balọ́ba lóyè lóyè mọ̀mọ̀ bẹ̀yìn ọ̀ní ọ̀fúnfẹ́ mọ́ bẹ̀ yín ọba Oǹdó mọ́ bẹ̀ yín ọba Èkìtì mọ́ bẹ̀ yín ọba Àkìrun mọ́ bẹ̀ yín ọba Ẹdẹ mọ́ bẹ̀ yín ọba Àkìrì mọ́ bẹ̀ yín ọba Ẹ̀pẹ́ mọ́ bẹ̀ yín ọba Ìjẹ̀bú mọ́ bẹ̀ yín ọba Ẹ̀gbá mọ́ bẹ̀ yín ọba gbogbo Èkó pátápátá mọ́ bẹ̀ yín ọba Àbàdàn mọ́ bẹ̀ yín gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá mọ́ mọ́ bẹ̀ yín mọ́ mọ́ bẹ̀ yín ẹjọ́ ẹ mọ́jà sì kó ọjẹ́ pé lórí ìwo laburú ti ṣẹlẹ̀ ẹjọ́ ẹ ṣàánú láyé àwọn bàbá wa tí wọ́n gbà wọn kínní láyé wọ́n ti fẹ́ gbàsìkò mọ́ wa lọ́wọ́ wọ́n ti fẹ́ gbàyè mọ́ wa lọ́wọ́ ẹ wo iye ọdún bó ṣe jìnnà tó ẹ wo ọdún bó ṣe jìnnà tó ta wá ṣẹ̀ṣẹ̀ wá ń jìjà ní ìsìn ìjà tá ń jà ní ìsìn agbára wọ̀ fẹ́ ká mọ̀ pé kí wọ́n mọ́ pàṣẹ ṣe wá rùn tí mo sun yẹn ẹkún ìgbà tó sí pé láàrin four hundred years ìsìn àwọn àwọn wọn mọ̀ gbé wa sí pèdè ṣẹbẹ́ yìí bẹ́ẹ̀ náà ṣẹbẹ́ yẹn ẹ ti ń wòran básìkò yí báyìí rí báyìí tẹ́ ẹ báyìí gbà bẹ́ẹ̀ àìmọye lọ́balọ́ba nílẹ̀ yorùbá tó jẹ́ pé gbogbo wọn wọn ò ní dádé mọ́ tí wọn bá wá dádé mọ́ ẹ wà máa sọ pé ìlú wo ló ti bẹ̀rẹ̀ ẹ má jẹ́ lu wọ́n bàjẹ́ jọ ọmọ bẹ̀ yí gbogbo ọba mo bẹ̀ yí ọmọ bẹ̀ yí èmi gbọ́dọ̀ mo bẹ̀ yí. òun náà lẹ ti gbá yẹn o ọ̀rọ̀ ti kọjá pé àwọn oníṣẹ̀ṣe nìkan tàbí àwọn ọmọ òwò nìkan o ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ o àmọ́ bí tá a ti kàn án àmọ́ bí tá a ti rìn pàdé ẹ o àmọ́ bí tá a ti kó o àti ẹ̀ lè sọ bẹ̀rẹ̀ rárá rárá àlè sọ bẹ́ẹ̀ àsìfẹ́ mọ́ na àfẹ́ mọ́ na ká sí àfẹ́ mọ́ na ká àbùkù sí bàbá tí ọ̀rọ̀ tọwọ́ wọn wọ́ torí àwọn gan lamúkùn báyìí ṣùgbọ́n wọ́n sá ti jáde wọ́n ti fẹnu ara wọn sọ wípé ọwọ́ àwọn ló ti wá àwa náà sì ti fojú fò ó ṣùgbọ́n ṣíṣe kú o lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí jáwé bọnu kó orí já odi jáwé ọ̀pọ̀ tó orí já ejò àmọ́ ewé tá a já o tí gbogbo ẹ̀ fi rí báyìí o. lára àròyìn sáláwọlé òun náà láti rí i níbi tí wọ́n ti fi fọ́nrán kan síta o tó sì ti ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn kan tán kó jọ tó ti bá Trump ṣiṣẹ́ rí ẹ sì mọ̀ wípé ara tó tónu àwáwí tí Trump ń wá ó ní wípé ìjọba Biden ìjọba Kamala wọ́n ṣí ẹnu bodè lẹ̀ wọ́n ń gbà káwọn èèyàn wọlé àwọn tó sì ń kó wọlé àwọn tó sì ń wọlé sí orílẹ̀-èdè Amẹ́ríkà yẹn ẹ àwọn oníṣẹ́ láabi ni wọ́n wọ́n ń sòsì bí ẹran aṣẹ́wó àwọn náà ń báyàn ó ṣàkó ẹ̀sùn sí wọn lọ́rùn àsó náà lọ́wọ́ ń bẹ gbogbo wa là lọ́wọ́ ń bẹ a ní lè lo voice wọn ṣùgbọ́n a lè lo fọ́nrán yẹn gbogbo ìbéèrè tán bí wọ́n bẹ̀rẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí yẹn wọ́n ní wọ́n ti bá Trump ṣiṣẹ́ fún ọdún mẹ́wàá ó kéré jù ó sì mọ̀ pé àwọn òníwèé ó sì ń lo àwọn wọ́n ti ẹ̀sọ́ débi wípé wọ́n máa ń ṣe ìwé àgbélẹ̀rọ wọ́n máa ń ṣe fún wọn ibi iṣẹ́ ó mú wọn lọ síbi tán ti ń ṣe wọ́n á lọ ṣe ìwé àgbélẹ̀rọ nínú àwọn tí ò níwèé nítorí wọ́n mọṣẹ́ dáadáa ẹlòmíì ti ń bá wọn ṣiṣẹ́ fún bíi five years ìyẹn wá ní wọ́n kàn déédéé wá dé lọ́jọ́ kan bóyá àwọn ọlọ́pàá wá réèdì pé ìwé ẹ̀dà ó sì ní òun ò níwèé o ìjọba iléeṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ iléeṣẹ́ Trump kò wà ní fẹ́ kan lọ toró ti mọ̀ pé wọ́n ti mọwọ́ wọn dáadáa wọ́n mọ tán ń ṣe bóyá oúnjẹ ló ń ṣe ó mọ̀ ṣe wọ́n á wá àrèjì wọn òun ló wá bọ́ta tó ń tẹnu àbùkù lu ìjọba Kamala àti Biden pé wọ́n ń sí bọ́dà alẹ́ ẹ wo ibi tán lọ gbà mú ṣe rí àwọn investigative journalist wọ́n mọ iṣẹ́ wọn lójú àmì akànnì àmúwá fún yín ní fẹ́rẹ́ jógí ni o ẹ ń bá wù yín lẹ́lẹ̀ dìbò fún àwọn kan wà lórí ibi bàbá wa kan tiẹ̀ wà bí Trump náà máa ń pariwo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ibi Kamala náà ń pariwo ẹ ń bá wù yín àwọn òṣè òṣèlú lórí ibi yìí o ṣùgbọ́n àmọ́ mú wá fún yín ìròyìn àwa mú wá fún yín your choice is your choice ìgbà wo náà ni november ó fi dé bóyá october tó bò lójú náà láti dé dàjẹ́ tí november bá sì ti dé kẹ́ ẹ̀ mọ́ dìbò lọ ni káwọ́ ẹni tí ó gbègbà òrókè. ó pẹ́jù inú ìròyìn sanáwọlé ṣùgbọ́n ó make sense. ó dá ní pápápá yá mọ́ bínú wá bá ń ṣe pápápá ní oko tẹ́ná <laughs> tẹ́ná kanlẹ̀ ṣùgbọ́n mọ́ gbé àwọn èèyàn warawara ọ̀fù nínú abala comment section wọn pàdé yín wájú á fi rí pàdé mo máa ń kí káàbọ̀ sínú abala comment section ẹni tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lónìí ó ní at ṣọlá odumosu ìyá mi dáadáa wọ́n ní kudos to vdm so proud of him god almighty will continue to protect him in jesus name and the members say amen and the church say amen. <laughs> At Prince Gabriel, when if Yaya Bello is not prosecuted in Nigeria, then don't believe in anyone telling you they are fighting corruption. It's normal habit for Nigeria politicians to protect themselves. Yoruba nation is the only solution. Ó ti ń jájú wọn lójú ní ìsìn. Ó ti ń jájú wọn lójú. Gbogbo àwọn ẹbí wọn ní ti ń tàràkà. Wọ́n ti ń gbóhùn sókè ní ìsìn. Wọ́n ń ké gbàjarì. Wọ́n ń pariwo síta. Èyí tó lè pa, èyí tó ń fi ìka tó ń dùn, tó ń fi pamọ́ sábẹ́ aṣọ ó wà ń bẹ̀ yóò tó bá wọn yóò sì tó bá wọn. àti Babátúndé Ọláifá wọn ní ọ̀gbẹ́ni Bobby ìkọ́kì ìbáláwẹ̀ ò ní ṣubú dànù láyé àmì o àmì o ìwọ̀n tí ẹ̀ gbé nǹkan kan sórí ọlọ́run ló bá ń gbé <laughs> kì í dànù lọ́wọ́ ọlọ́run ẹ ṣe ẹ mo fìdí àdúrà yín múlẹ̀ náà ni o torí ní tẹ́ ọlọ́run bá ti bá èèyàn gbé kò ní í dànù torí àmọ́ sọ fún mi máa ń la àdúrà mi délẹ̀ pé ọlọ́run jọ̀ọ́ mọ́ fún mi ṣe bá ń ṣe ni torí tó bá fún mi ṣe ó lè ti ṣetán báyìí kó wá gbélé ń lọ́wọ́ èmi náà wà pàǹtẹ̀ tí ẹ̀wọ̀n ó gbé sórí kí nǹkan mọ́rẹ́ ìkọ́ yẹn lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹ̀ń tọ́lọ́n bá ṣe bẹ́ẹ̀ yóò ṣubú gan pẹ̀lú nǹkan èèyàn tó ti gbé dání tọ́lọ́n ti gbé dání yóò tún sáré fá èèyàn náà ni tí ó gbé èèyàn mọ́ ẹrù ọlọ́run ni irú irú àwa ẹ̀yà àti gbogbo yìí náà wọ́n ní lórí ọ̀rọ̀ àwọn EFCC wọ́n ti di ajá tí kò ní eyín tí wọ́n ń gbó lásán toothless drug barking hmm. wọ́n ẹ̀rí ti ara wọn ni o àwọn gan corrupt ju àwọn olóṣèlú lọ ẹ wò ó ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù nàìjíríà ti lanà <laughs> mo fapọ̀ pé ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí nàìjíríà ti lànà àwọn náà ti ń sọ jáde ẹ wò ó ẹ má jẹ́ asọ̀rọ̀ jù mo rìvásì ni o nàìjíríà ti lànà yorùbá nation ní solution àwa tiyín ní tòótọ́ láti nevada nevada ni o nevada usa ni o ẹ jẹun sókè lójú àwọn ọ̀tá yín àmì ẹ ṣeun yọ̀ọ̀dà fún yín bàbá wa Babátúndé Ọláìfá àti Shem Logan àwọn ní àwọn ará China kò ra nǹkan ọmọkùnrin kankan àwọn nǹkan tí ẹ rí tó jọ nǹkan ọmọkùnrin yẹn jẹ́ ẹ̀yà àwọn ẹran inú omi òkun tí wọ́n fẹ́ràn láti máa jẹ nílẹ̀ China jẹun fast. ọ̀dọ̀ wa làwọn ẹran omi wọ̀nyí pọ̀ sí jù lọ ṣùgbọ́n àwa kì í jẹ wọ́n èmi náà wá dán lóhùn mo ní kì í ṣe fídíò tẹ́ ń sọ lèmi ń sọ o fídíò tí mò ń sọ nípa rẹ̀ yàtọ̀ gédégédé èmi náà rí eléyìí tẹ́yìn sọ yẹn bíi kíní jọ̀lọ̀jọ̀lọ̀ ó tóbi báyìí ṣùgbọ́n fídíò kan wà níbi tí a ti rí àwọn China tán kó àwọn nǹkan ọmọkùnrin tó sì jẹ́ táfíríkà ni n ò lè lò ní mo rí dáadáa so n tí mò ń sọ ó yé èmi náà yèké ẹ ṣeun. At Mommy Too Bad, wọ́n ní these people called senators lack empathy. Imagine them laughing when that so-called Senate president told people to start salẹ̀ jẹ hmm, kọ́mọ salẹ̀ jẹ náà ni ẹ rí i pé yẹ̀yẹ̀ náà fi ṣe ni God will fìyà jẹ wọ́n everyone that push us to this state people are hungry yet the so-called representatives are mocking people ẹni tó bá gbọ́n yóò yọra ẹ̀ kúrò náà àwọn tán mock ọmọ nàìjíríà náà wọn lẹ ṣé àwọn sẹ́nitọ̀ ìlẹ́bi ni nígbà tí wọ́n ti ń gba búrẹ́dì tí wọ́n ti ń gba five hundred naira àwọn náà kóra wọn sí yọ̀yọ̀ tán fi táwọn eléyìí fi ráyè fi wọ́n pa wẹ̀ẹ́dẹ̀ àti ìyá wa ṣọlá àdúmọ̀sù wọn ní yorùbá yìí tẹ́ sọ yìí ti dá o kó má lọ di confusion o kó mọ̀ bírèkì bóònù we are even brushing up our yorùbá vocabulary with it ẹ máa continue láti máa gbé wa débẹ̀ láyọ̀ o love you much ire o ìpàdé dọ̀la lágbára èdùà elédùà ọ̀kọ̀ọ̀kan láti o gúdùbà yìí èmi náà wá ní gúdùbà yìí o mo wá bú sẹ́rìn mo wá fi stampu love sí love you much at àbáyọ̀mí orúfàì ṣé mo gbà ẹ bá mọ́nẹ̀jì ẹ̀ wọ́n ní ọ̀gbẹ́ni bọ́bí ẹ̀ka alẹ́ o ẹjọ́ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn tó kówó jẹ nígbà tí ìjọba Buhari nígbà tí ìjọba Buhari mo rò wípé ohun tó yẹ kí ìjọba ṣe ni kí ìjọba <laughs> arrest gbogbo àwọn tó kówó jẹ àmọ́ ti àrẹ́sì wọn ni ẹ̀ ń bá kó jẹ́ nàìjíríà gbégbé ń gbé ni ah, ó kó jẹ́ forever and ever ni yóò wá mú mi yóò ṣe amen sí instead of government victimizing and putting the masses in economic and financial crisis i think i'm making sense ẹ wò ẹ make sense the quest ẹ make sense like kí ló dé alóhun tí ara tí ò jẹ́ kí nàìjíríà wọ́ọ̀kì mọ́ náà nu ẹ rí fọ́nrán tá a fi hàn inú ìròyìn lérèfé àbúrò fáyọ̀sí tó ń sọ fáwọn ọmọ nàìjíríà pé anybody tó bá ń bọ̀ láti ìlú èbó kó kówó rẹ̀ sápò <laughs> ó dárúkọ bísínẹ́sì mẹ́ta ó ń filé rẹ́ǹtì ó lòun lọ yọ rúùfù nìkan tó kó nù lé oko rẹ̀ tó dá wọ́n ti jẹ́run àwọn fúlàní wọ́n gbé màálù gbàbẹ̀ a sì ń pariwo níyan lórí wọn fẹ́ gbọ́ láti jọ yìí ẹ jẹ́ àmọ̀ tẹ̀wájú ẹni tí ó mọ̀ tẹ̀lé báyìí ni at Fatima Abubakar wọ́n ní ẹkú iṣẹ́ sa Bobby ọ̀rọ̀ burúkú lẹ́nu abọ́ rẹ̀ Senate President kí àwa ọmọ Nàìjíríà ká mọ̀ yájúlé kiri ká tó jẹun <laughs> well kó rí fún wọn gẹ́gẹ́ bí èrò ọkàn wọn sí ọmọ Nàìjíríà o àti pé àwa ọmọ Yorùbá nation àti kúrò lóko ẹrú tán báyìí bẹ́ẹ̀ ni díẹ̀ báyìí lókù bíntín kò tiẹ̀ tó nǹkan kan òwe yorùbá tó sọ pé gàǹbàrí pa fúlàní kò lẹ́jọ́ nú wọ́n ní ẹ jẹ́ ká máa wò wọ́n níran ìyẹn àwọn fúlàní tí wọ́n sọ pé àwọn náà kò ṣe nàìjíríà mọ́ ẹni tá a fẹ́ sun ni wọ́n tán fepo para kì í ṣe epo pupa o epo bẹtiró <laughs> lọ́dọ̀ Dangote náà ti rèé rà. wọ́n tẹ̀síwájú wọn ní àdùnmọ́ alápàtà wa ìran Yorùbá ni kí wọ́n jápa kúrò ní Nàìjíríà Yorùbá nation so soon to commence àṣẹ Ìdùmarè ẹ ṣeun ṣeun ìyá wa Fatima Abubakar at felicia ogundana wọn ní ọ̀gbẹ́ni bobby olórí ẹbí ìlú ìlú mọ̀káyé ní orí ọ̀rọ̀ efcc àti Yahaya Bello wọ́n wá bú sẹ́rìn wọ́n ló kọjá bẹ́ẹ̀ gbogbo nigeria state ló yẹ kí n á read more n ò rántí screenshot ẹ̀ délẹ̀ ẹ mọ́ bínú ṣùgbọ́n ẹ̀rín tẹ́ ẹ wá bú sí ẹ̀rín yín ó gbóyún mi o <laughs> ó gbóyún mi o ìbejì ni o ẹ ṣeun ṣeun o ìlú mọ̀káyé ọlọ́mọ ní jẹ́ bẹ́ẹ̀ kí làwa mọ̀ àwa aláìmọ̀ kankan aláìlóye ẹ̀dá ni wa ọlọ́run nìkan òye ọlọ́run ní gbé wa rò ẹ ṣeun ṣeun o wọ́n mọ̀ rí yín bá. àtòrí ìsorí ọlá wọn ní ọ̀gbẹ́ni Bobby ṣé àyàmọ̀ Muyideen yọyín rí ni <laughs> Muyideen lẹ̀ ń bú àbí kí ló dé tó mímí kí ohun ọ̀gá rẹ̀ àti wípé ó sì ń dẹmọ ni ó máa fojú rẹ̀ hàn wá lọ́jọ́ kan ó dáa ibi tẹ́ ẹ bá ti bá àyà ṣèpàdé ẹ mọ́jọ́ sí ẹ dá táìmù. at hannah adébóyè ìyá mi dáadáa wọ́n ní ọlọ́run máa ṣe ohun tí kò sí ènìyàn tó kú nínú ìṣẹ̀lẹ̀ orílẹ̀ ìgànmú yẹn wà bẹ́ẹ̀ rí nǹkan adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o. at sarufatu yìí ṣá wọ́n ní àwọn ìjẹ̀bú ló máa ń pe obìnrin ní bẹ́ẹ̀rẹ̀ ẹ kú sí ọ̀gbẹ́ni bobby ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o àmì àtẹ̀yìn náà ẹ ṣeun ṣeun o ẹ ṣeun at Jùmọ̀kẹ́ Sálísù wọ́n ní ibà tí ń kú mi i think you <laughs> tí ń kú lẹ́hìn wá ẹ fẹ́ jẹran tí ń kú torí bẹ́ẹ̀ ṣe kọ́ tí kú mi tí ń kú tí ń pè little star you wọ́n ní you olóhùn ṣúgà mo ní ó ga ẹ ṣeun ṣeun o mo ní ohun tán sọ pé kò dùn níjọ́sí rèé o yègèdè olúwa ti fo oyin sí o ọlọ́mọ ni ohun náà dáhùn kẹ̀ǹkẹ̀ tán láàkọlà sí i ọlọ́run ni o ẹ ṣeun o yá wa jùmọ̀kẹ́ sálíṣù etí yín náà ó ní ṣúgà torí etí tó ní ṣúgà náà ló lè gbóhùn ṣúgà. at ìyá jésù <laughs> at hope alive with evangelist olúmọ̀ọ́ wọ́n ní you are right ọ̀gbẹ́ni bobby joy is internal for us thanks for cancelling abi you don't know you are bẹ́ẹ̀ náà ni ibà kánsẹ́lọ̀ nù òye <laughs> sáà ń pa oyè jẹ ibà kánsẹ́lọ̀ ẹni tí ọmọ tẹ̀lé báyìí at risikat adigun wọn ni may allah may almighty allah guard and guide vdm on his mission ó yẹ kí àwọn olórí nàìjíríà dá ọwọ́ bojú orí mẹ̀kúnnù ni yóò dá wọn lẹ́jọ́ láyé àti ní àlìkìyàmọ́ àti ní kìyàmọ́ èmi ti fi àlì sí o mo rò pé àlìkìyàmọ́ ni wọ́n pè é níbi tí wọn yóò ti rí pípọ́n ojú ọlọ́run tí wọn yóò sì jẹ ìyà àìnípẹ̀kun àmì àmì kún fàyà kún àmì aláwa ẹ n ò mọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ sì mọ́ sọ́hun ẹ bá ń gbà bẹ́ẹ̀ ẹ inú mi ó bá yín fa mi sí i wọ́n ní wọn yóò mọ̀ pé ọlọ́run ni alágbára much love ọ̀gbẹ́ni Bobby ọlọ́run ajíwasáyé o ó dàárọ̀ àbí ẹ̀ tún wá rí ọlọ́run ti jíwasáyé àtúntì rí alẹ́ ọjọ́ òní báyìí àná ni wọ́n ṣèyẹn o ẹ ṣeun ìyá wa ò yọ ọ̀dà fún yín àwọn eléyìí wọn ronú páwọn ó jìyà <laughs> àtàbímbọ́lá Ilésanmí wọ́n ní ẹkú iṣẹ́ o ibà gbé wa débẹ̀ EFCC kò lọ́rọ̀ lẹ́nu o ẹbọ wà nú ẹrú wọn wọn ni wọ́n lẹ́bọ̀ lẹ́rù ṣé ẹ rí bó ṣe ń ká lòlò ó fi lóló sí i gan <laughs> àtúbọ̀tán àwọn jẹgúdújẹrá olóṣèlú yìí kò lè dára o àpábíò náà wà lára àwọn tó dá ebi sílẹ̀ ní Nàìjíríà kò burú tí òun náà bá pèsè oúnjẹ fún ará ilé àtàràlú àwọn olè gbogbo wọn ló máa tọrọ jẹ gbẹ̀yìn ayé wọn bẹ́ẹ̀ ni baba Sunday Igboho náà sọ bẹ́ẹ̀ àmì àṣẹ ìdùmarè ẹ wo àwọn ìròyìn nàìjíríà yìí tiẹ̀ ti wá sú èmi o mo ti ń láàlá àwọn ìròyìn <laughs> ayọ̀ láti yorùbá nation wa yóò ẹ làpẹ yóò sì wá símúṣẹ kò ní dúró lálàá nìkan ojú àwọn jẹgúdújẹrá ọ̀dàlẹ̀ yìí ló máa ṣe ẹ̀bọ́n bá ní òní ìṣojú àwọn yóò ṣẹ̀yìn wọn. thank you for the good job sir good night from Canada ẹ̀ mọ̀ bá ń kí gbogbo Canada bóun wẹ́dà yín bẹ́ẹ̀ o at baba wa ìṣọ̀lá akọ́ládé samuel wọ́n ní ọ̀gbẹ́ni bobby god bless your job with success you doing good job for our race yorùbá kọ́ládé from paris ah ẹ ṣe o yóò dáa fún yín ẹ ń ní wá yín tí ẹ̀yin kúlé wá ń bí ilẹ̀ ó dáa god bless you too and bless your family. at ìyá mi dáadáa grandma ni o àbí akínsemọ́yìn wọ́n ní ó ga o ọ̀gbẹ́ni Bobby káàárọ̀ ọkọ mi ti ìlú Ìwó nǹkan bẹ́ o mi ò mọ ohun tí ìlú yẹn wá dà báyìí kódà ewúrẹ́ náà fẹ́ ó fẹsẹ̀ fẹ́ nígbà tí ilé dà wó <laughs> ewúrẹ́ sá wà ní sàásálà fún ẹ̀mí rẹ̀ kò ní wẹ̀yìn honestly many people are very sick in that country apart from the government. àwọn ènìyàn náà yóò gba ara wọn sílẹ̀ nínú òṣì pẹ̀lú ìranù. Hmm. ọ̀rọ̀ dikọ̀ ó dọ̀rọ̀ fẹlá hmm. ẹ wo ẹ ṣeun ìyá mi dáadáa a ní wá yín tì lórí ìkànnì yìí o ẹ mọ bá ń kí dáàdì o. àtìọlá odùmọ́sù wọn ni a ti love and a ti share o ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá mi love ẹ yẹn God bless you for me ọlọ́run ó ṣe inú iṣẹ́ tí iná o yóò ṣí à nǹkan rere kan yìí gbogbo ọwọ́ tí ń ṣí à lórí kan ni tẹ́ ń bá mi fi ránṣẹ́ sáwọn èèyàn nǹkan rere tẹ́ ẹ̀ lérò tẹ́lẹ̀ ọlọ́run ó ṣí à ẹ̀ fún yín ẹ ẹ mọ́ fi ṣí ẹ sàmí o. bẹ́ẹ̀ sì ni ìjẹ́rìí ayọ̀ testimony gidi lẹ́wàá fún wa níbi kì í ṣe tirú àwọn choosing tán ń tán tanra wọn yẹn o testimony gidi lẹ́wàá ṣí à pẹ̀lú mi ẹ hallelujah o hallelujah àtìpọ́lápọ̀ oyinlọ́lá wọ́n ní ọ̀gbẹ́ni bọ́bí òkú sí ọpọlọ òbàdó ní orúkọ àwọn tí wọ́n máa ń wọlé pa ènìyàn ní ìkòròdú ń jẹ́ o ẹ ṣé o mo rántí ẹ rán mi létí gan-an ni ẹ ṣeun ṣeun èmi náà ti mẹ́nu bà nínú ìròyìn ẹ ṣe ẹ ń wò rántí lánàá yẹn ni àwọn bàdó hmm, wọ́n ṣe púpọ̀ lọ́rọ̀ kòròdú nígbà náà àwọn èèyàn ńlá ló sì wà ń di ẹ̀ nígbà tá a sì rí tú at at Adétọ̀nà wọn ní ibà ṣàlàyé ibà gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ keyboard ló ṣe àṣìṣe o ó tún ti ṣàṣìṣe níbi àṣìṣe lẹ́fẹ́ kọ wọ́n ní àsìkò <laughs> wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ ni mo fẹ́ kọ o gẹ́gẹ́ bí àkọ́bí lóbìnrin ojú tì mí nígbà tí ẹ̀ka. E àtẹ̀kọ́ mi jáde ẹ̀ kíbọ̀dù sáǹtẹ̀ kínní fún yín ẹ kú iṣẹ́ takuntakun àjíǹde ara yóò máa jẹ́ láṣẹ ìdùmarè àṣẹ wà àṣẹ ìdùmarè náà wàá dán lóun mo ní ẹ wá jẹ́ kójú tì yín kí ni ojú ń tì yín fún àwa gan ṣàṣìṣe ń bí à ń gbé jáde sójú gbangba kò easy láti ṣàṣìṣe kéèyàn wá own up ẹ ń bá lè ṣàṣìṣe kó own up a jẹ́ wípé òtítọ́ irúgbìn òtítọ́ wà nù ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni bá lè ṣàṣìṣe kó tún wáá gbé síta pé o mọ̀ ṣàṣìṣe lánàá irúgbìn òdodo wà nù ẹ̀ ni ẹ mọ̀ tìjú àṣìṣe o gbogbo wa náà ta ni gbogbo wa la rìn torí mì kò sí bá a ṣe lè rìn kórí mọ́ mì àìsàn ọlọ́run ọlọ́run nìkan ni ò lè ṣàṣìṣe o. at Mary Àpáta àmọ́rántí àdúgbò kan Ṣómólú Àpáta wọ́n ní how can I join as a member I'm a regular news reader please let me know ah ó easy gan ni lórí YouTube channel wa náà ni ẹ kàn kílìkì bọ́tìn tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe ẹ click join ẹ sì join ṣùgbọ́n ó bá owó kékeré dé o bóyá bí mi ò mọ ìlú tẹ́ wà bó bá jẹ́ dọ́là lẹ̀ ná lu yín ó ní one dollar wà ń bẹ̀ tẹ́ mọ̀ san lóṣooṣù ni o just one dollar láti di mẹ́mbà àwọn èèyàn ń fowó wè wá àdúpẹ́ lọ́wọ́ lọ́n yá mi mo róhun. wọ́n the voice note lánàá bẹ́ẹ̀ bá rí bọ́n ṣe ń yọ ṣẹ̀ṣẹ̀ wọ́n ní at last àwọn ti join o wọ́n ti ó ti pẹ́ tán ti ń gbìyànjú ẹ̀ <laughs> kò le rárá rárá join lẹ́tẹ̀ ẹ sì tẹ̀lé prompt ẹ mọ́ sí bẹ̀rù ẹ mọ́ bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ mọ́ bẹ̀rù pé ṣé káàdì àwọn làwọn ò wá fi sí kọ́mọ́rẹ́ ìkówó bẹ̀ ẹ bá ti ní extra card irú revolut ẹ̀yin tẹ̀ wá UK revolut wà lọ́dọ̀ yín or any extra card tẹ́ bá ń lò ẹ lè fi sí youtube ò ní wàhálà kankan kò sí bàbá ńlá ẹni tó lè kówó anybody jẹ. At S2 Systems wọ́n ní Mr. Bobby is insanely funny with passion wọ́n bú ẹ̀rín ẹ ṣe àtìláàmú gbéra wa débẹ̀ ni inú mi sì ń dùn tí ẹ̀rí wípé mò ń gbé yín débẹ̀ tó ń jẹ mi ẹ ṣé o eléyìí náà láwọn àmọ́ fi kásẹ̀ gbogbo abala kọ́mẹ́sẹ̀sán ńlẹ̀ lónìí ẹ̀rí pàpẹ́ rárá ẹjẹ́ àbọ̀dì sọ̀rọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni Bobby kan gbé wa débẹ̀ tààràtààrà báyìí ẹ báyìí ẹ bá wa pín kó kalẹ̀ kó kako ẹ mọ̀ bá wa kọ ìmọ̀ràn yín sínú kọ́mẹ́sẹ̀sán kẹ́ ẹ mọ̀ bá a tẹ love and like ìyún gan ó tẹ́ wa lọ́rùn jowó lọ o ẹ mọ ẹkọ nkankan ẹkọ nkankan ẹkọ nkankan nu kọ́mẹ́sẹ̀sán bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n ṣé ẹ ti kọ́ ẹ ṣe ó yá ẹ jẹ́ àbọ̀dì sọ́dọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni Bobby ní pápápá ó dáa káàbọ̀ padà sáàyà sẹ́yìn dáadáa sẹ́yìn náà bá àyà dọ̀wẹ̀kẹ̀ ó dáa o èmi ni ọpọ́n súnkàn báyìí tí wọ́n mọ̀ gbé wọnú ìròyìn lákòjọpọ̀ tí wọ́n mọ̀ gbé ìwọ́nú abala àròyìn báyìí ìbá àròyìn náà ní ibà gbé wọn débẹ̀ ibà létéńté èmi náà ní ibà ìfẹsowápọ̀ èmi ní ibà kọ̀ǹfàmù ẹ̀kọ́ tó sẹ́ǹdì ẹ̀ ibà kéde fún Yorùbá nation ibà rìn gìnìgìnì tíkú mi ẹ̀ tíkú yìí wọ́n wà mọ́ tíkú yín níkọ̀ọ́kẹ́ ìjẹ́jì pẹ̀lú àwọn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ báyìí mú fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ ẹ jókòó déédéé ẹ wá nǹkan tẹ́ kẹ́ ẹ mọ̀ jẹ̀gbádùn tí èmi ò bọ̀ sójú iṣẹ́ báyìí ẹ̀ bá wá yọ bọ́wọ́ bá dilẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá ti fọwọ́ gbé tẹ́ fẹ́ mu tán tẹ́ sì ti fi nǹkan tẹ́ fi mọ́ panu tẹ́ ti fi sẹ́nu ẹ wá bá ń fi ọwọ́ àlàáfíà yín ọwọ́ ọ̀dùnnú ọwọ́ ayọ̀ kẹ́ mọ́ bá ń fi pín kínní ẹ bá ń fi sẹ́ǹdì ẹ̀ kó kálé kó ká oko ó dá o ìdí òótọ́ làwa wà ń bi òótọ́ náà láwàá mọ́ fi yànnàná kínní tójú wa ò bá rí àwa ìsọ ó dáa àkọ́kọ́ tá a kọ̀ mú lòún bẹ́ẹ̀ jẹ́ sáré dé ọ̀dọ̀ àìsà yéṣùfù torí gbajúgbajà àjà fẹ́tọ̀ ọmọnìyàn ni pàápàá jùlọ nígbà tí ti ẹ́ńsà sì ṣẹlẹ̀ gbogbo wa la rí ipa ribiribi tó kó ó ti wá sọ̀rọ̀ síta o àmọ́ mú fọ́nrán ẹ̀wà ànípẹ́ńbẹ̀ fúnra rẹ̀ náà ni ó fẹnu ara ẹ̀ sọ èèbó ló sọ ṣùgbọ́n yóò yé gbogbo wa ó ní òun ò rẹ́spẹ̀tì ààrẹ Tinubu ó ní kì í ṣe ààrẹ òun ó nítorí pé ààrẹ Tinubu ó fẹ̀sùn kàn rẹ̀ ó ní wọ́n jíbò wọ́n wọ́ ìbò wọ́n fọ́gbá ààbò ó ní wọ́n ṣèrú wọ́bẹ̀ ní ó ní wọ́n ní respect lọ́wọ́ ọ̀hún láyìn wá ń sọ wípé ọ̀rọ̀ tó mọ̀ sọ yìí ó mọ̀ bẹ́ẹ̀ jẹ ẹnu rẹ lọ ṣeun náà ti ń sọ bá ń fún un ní rárá mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ dá padà kó ju ẹnu òun lọ bẹ́rù bá ń bọ̀ ọmọ nàìjíríà ẹ̀rù òbò ń bẹ́rù bá ń bà ní ẹ̀wí o ẹ̀rù òbò ọmọ balógun ó dá ẹ ń sá agbára ẹjẹ agbọ́rọ̀ lẹ́nu àìsàn ní tààràtààrà ni pẹ́ lórí ẹjọ́ o pápápá ẹ ń yín òkè. Either you voted or you did not vote. We have a president, isn't it? No, but we don't. We do have a president. No, you have a president. I don't. have a president. What do you mean? Ah, you are a citizen of Nigeria. Yeah, I'm a citizen of here. Nigeria. I reside here. Then we have an illegitimate president, someone who rigged his way into office. It's like if there's a military coup, are you going to sit down and accept that? Oh, you have a president because someone you know there was a military coup. But you this can, is a political you, you coup. You cannot say that because I you do can, not have I, evidence. Aisha Yesufu yeah. can and have said that Nigeria does not have a president. What we have is someone who rigged his way into office who is illegitimately but occupying. The court does office. not agree with that's your position. Your the court that has been captured can do whatever it wants to do, and that's why there's no respect for it, and that's why you have governors. You you know, coming out to thank Tinubu when their the judgment goes their way. So the fact that they, we have a captured judiciary and whatever, I, Aisha Yusufu, and I say it without mincing words. I don't put water for my mouth. There's no precedent in Nigeria. There's a precedent for uh, Bola Tinubu, factually. You, the former governor of uh, Lagos State, Bola Ahmed Tinubu, yes, is he legitimately occupying an office he shouldn't? And I've said it. You, you have your opinion, should I have my own? So why does he have to? No, there is a fact. There's a fact. There is an opinion. No, then go ahead with your own fact. This is mine. This is my reality, and I'm telling you, Nigeria doesn't have. Why is it difficult for you to accept that? Why should this, I accept in the next four years? It's no, hold on, hold on, Sheun. Someone comes to my house, steal my car, take it away, repaint it, and you're telling me that I have to accept it because it's been repainted and well, you cannot prove it. for it. You cannot well, prove that. that. You, the, proven or not the proven, that's not the point. This is what I'm saying to you, Sheun. Mm. This is Aisha telling you that Nigeria does not have a president. If you, Sheun, believes that Nigeria has a president, go ahead. Who is stopping you? Mm. Oh, no, let's gbọ́ lẹ́nu obìnrin bí oh, Aisha ló sọ̀rọ̀ yìí o oh, ó ní òun tòun o oh, òun toun o wipe Bọ́lá Ahmed Tinubu ní are, Nigeria. nàìjíríà ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà náà ti wá ń fẹnu sí wọ́n ní àwọn mẹ́ntóbátò wọ́n ní èèyàn ti òbí ni wọ́n ní ara àwọn obedient ni wọ́n nítorí ẹ̀ ni ó ṣe ń ṣèyàn bí ọkà wọ́n ní kò nídìí láti gba tí ààrẹ tinubu wípé ta wá ní pírẹsidẹ́ǹtì pé by fire by force èèyàn kan sàn láti jókòó sí ipò pírẹsidẹ́ǹsì ṣùgbọ́n wọ́n bí wọ́n ní sọ ní fáàtì tiẹ̀ ó lò ní fáàtì òun lè defend díẹ̀ ṣé presidency gan wà ní dìde nísìn pé ó yá o àwọn fẹ́ gbé àwọn fẹ́ bí léèrè ọ̀rọ̀ kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ kó mú ẹ̀rí rẹ̀ jáde sí ọ̀rọ̀ tó sọ yìí ṣé kò ní dá wàhálà lẹ̀ ó ń jọ bí ẹni pé presidency mọ àwọn tán ń gbé wọ́n mọ àwọn tí wọ́n ì fọwọ́ kàn. ó dáa káàbọ̀ padà lẹ́yìn tí àìsà ti sọ̀rọ̀ ọmọ nàìjíríà náà fẹnu sí o wọ́n ní àwọn gbé òṣùbà káre fún wọn nítorí pé ìdí òótọ́ ló wà ó sọ̀rọ̀ déédéé ó sọ̀rọ̀ jánà wọ́n ní tó wà lẹ́mìí àwọn ló sọ wọ́n ní wọ́n ti dẹ́rùbà wọn wọ́n ti ń dúnkokò máwọn wọ́n náà febi pa àwọn wọ́n ti àwọn mọ́lé wọ́n ní wọ́n jẹ́ káwọn rí epo lò wọ́n nídìí níyìí táwọn fi sáílẹ́ǹtì bí omi inú àmù táwọn ò lè sọ̀rọ̀ wọ́n náà ti gba ráìtì àwọn lọ́wọ́ àwọn. àwọn ọmọ nàìjíríà kan wá sọ fún ẹ̀yin lẹ́ta ráìtì yín ẹ bá kìlọ̀ fún yín gẹ́gẹ́ bí Esau ṣe ta ráìtì rẹ̀ fún Jákọ́ọ̀bù nítorí àṣàrò ẹ mọ̀ lọ gba búrẹ́dì five five hundred naira ọmọ ní ọmọ ní búrẹ́dì tí wọ́n ní ìsìn kò sí búrẹ́dì five hundred naira Nàìjíríà mọ́ ẹ̀rẹ̀ mọ́ gba búrẹ́dì nítorí kán lè bá a lò yín fi ṣèrú ẹ̀rántí ọjọ́ ọ̀la àtúbọ̀tán rèé ọjọ́ ọ̀la ò sì pẹ́ mọ́ ní ìsìn ó close mọ́ èèyàn báyìí ni bí ìsan ọrùn ó dá ní pápápá ẹ jẹ́ wá rèdí national grid ẹ̀yin e afàdúrà jagunra mọ́ mi evangelis evangelis evangelist ẹ mọ́ dárúkọ wọn lọ sí àbújá kẹrì gbọ́wọ́lérè transformer ẹ bá ń ṣàyàn wà of fire by fire by force ebe bá gbogbo awọn ará túsí nǹkan lori sí pàápàá jùlọ àwọn tí oníṣẹ̀ṣe tán ń wọlé lọ́jọ́ sí nígbà táwọn ọmọ fẹ́ ṣèwọ́de ẹ bá ń pè wọ́n wá kán invite wọn la Àbújá National Grid ti ń paná kú ìdákúdájí bátìrì o mo rántí orin kọ̀másíà yẹn ń gbà náà ẹ̀yọ́ kan tí mo rántí náà nù ẹ bá ń kó wọn lọ Àbújá kánrè gbàdúrà sí ẹgbàna tí wọn lè dání ẹgbẹ́ gbogbo ẹ̀ dání ṣé ẹ mọ̀ wọra yín ranú òkùnkùn náà ní Nàìjíríà ọrọ̀ ajé yín inú òkùnkùn wọ́n fẹ̀yìn náà sínú òkùnkùn gbogbo rọ́tán pa fún yín láàrin oṣù mélòó kan bá bá dórí ìjọba iná máa wà règèdè tó ti wà ó dá wọn ní power grid tún ti collapse o dákúdájí bátìrì ẹ̀yin ọmọ nàìjíríà kí ló dé tẹ́ ẹ fẹ́ràn òkùnkùn jùmọ́lẹ̀ lọ ọrọ̀ ajé nàìjíríà wà nínú òkùnkùn ó dẹ̀ expect miracle choosing lórí ètò ìṣúná nàìjíríà economy tó bá ti ń dákúdájí báyìí tí okùn ẹ̀mí rẹ̀ wà lórí generator generator náà sì rèé ó ní òsí epo bẹntiróò tán dà sínú rẹ̀ yìí wọ́n ní kò ní pẹ́ kú pátápátá ẹ wò bí wọ́n ṣe ń já páwà mọ́ra wọn lọ́wọ́ wọ́n ń yín iná ìjọba jẹ ní nàìjíríà mo rántí gbàtàn bá fún wa lẹ́ran ńgbà náà nígbà tá a wà ní kékeré àwọn yín jẹ àwọn yín jẹ báyìí wà tún fi pamọ́ wà mọ́ fi ṣàkóso àwọn tiẹ̀ àwọn yín jẹ ni kọ́lọ́ mọ́ fìbí pa wá tó bá fún àwọn ọmọdé ní nǹkan gbà náà àwọn yín jẹ ni díẹ̀díẹ̀ á fi sápò tí òye á fi àpò pápó sàkàrà náà àwọn yín jẹ lọ́rọ̀ kan wọ́n níbẹ̀ ṣe yín iná jẹ nàìjíríà rèé o hmm ẹ̀yin jẹ díẹ̀díẹ̀ wọ́n wá sọ wọ́n ní bọ́n ṣe pín iná tí ò tó yìí torí wọ́n ní nàìjíríà ní capacity láti generate twenty two megawatt wọ́n ní ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo gbogbo iná tán generate wọ́n ní four thousand five hundred and ninety kìtì ẹ̀ níná ninety four wọ́n sì sọ pé twenty two thousand megawatt yẹn gan wọ́n ní kò kájú population nàìjíríà over two hundred million two hundred million over wọ́n ní normally tí nàìjíríà bá máa dúró déédéé pẹ̀lú iye tó yẹ kán generate wọ́n ló yẹ kán máa generate bíi forty five thousand megawatt jù bẹ́ẹ̀ lọ fún two fún over two hundred million people wọ́n ní ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ wọ́n wá sọ wọ́n tún wá fi ṣe àkàwé orílẹ̀-èdè kan ní rò wọ́n ní wọ́n mọ wọ́n láwọn yẹn wọ́n ju bóyá bíi twenty two wọ́n láwọn yẹn wọ́n ní island yẹn ò ju bí twenty two thousand lọ níye wọn ń bẹ̀ àwọn yẹn wá ń generate iye tó yẹ kí over two hundred million máa generate wọ́n lòun náà ń generate ń lù wọ́n báyìí ìlú kéréje wọ́n ń lo fossil fuel wọ́n ń lo gas wọ́n ń lo oríṣiríṣi oríṣiríṣi nǹkan lèyìn lè fi lò láti generate náà sí mo ń wo Vanguard lọ́jọ́ wo fídíò wọn lórí X mo rí ọmọdékùnrin kan ọmọ Ìbàdàn ni tó ṣe jẹnẹrétọ̀ tí ò lo epo àwọn ọmọ Nàìjíríà sì tún sẹ́ǹdì text message pé àwọn máa pa bí mẹkánò ni o òun náà wá ó brandi ẹ̀ bí mẹkánò kò lo epo ó dẹ̀ tóbi bẹ́ẹ̀ ó tóbi bẹ́ẹ̀ mi ò láǹfààní àti lo fídíò yẹn ni ọmọ Yorùbá ni Ìbàdàn bẹ̀rù ni ó dẹ̀ power ó tan náà ó tan everything wọ́n wá ń send message sí bóyá àwọn iléeṣẹ́ tó ń ṣe generator ló ń send message sí àmọ́ wọ́n wá ń dún kùkù lajà mọ́ wọn ò fẹ́ nǹkan rẹ̀ náà ìlérí à wo gbogbo wa gbogbo owó gbogbo owó tó bá wà lókè òkun tí ọyún nàìjíríà tó yún ọ́ tó fẹ́ kówó tó ti làágùn láìmọye ọdún ní òtútù burúkú tọwọ́ gan-an tó ń kó snow nú oòrùn náà tí sọ́mà míì bá bẹ̀rẹ̀ báyìí tí humidity ó high tí ò ní sí afẹ́fẹ́ ó wá fẹ́ kó o làágùn rẹ òun kóore nàìjíríà níbi tán ti fẹ́ nǹkan rí ó ti dọ̀tá àwọn naturally wá fẹ́ tú àwọn èèyàn lẹ̀ ibi táwọn ti ń jẹun ara ń tó ṣe ọ̀rọ̀ náà nìyí tí ọ̀rọ̀ náà lè fi ní ojútùú láyé torí àwọn tó ń jẹ nídìí ìbàjẹ́ wọ́n pọ̀ wọ́n wá ní wọ́n ń pè mọ́ra wọn lọ́wọ́ wọn ní disco làbújá wọ́n mú forty four megawatt mélòó ni forty four megawatt fẹ́ power benin thirty five èkó sixty two enugu forty ìbàdàn eighty five tìbàdàn ti ẹ̀lẹ́kẹ̀ ń kà ìkẹjà dámú seventy two ọ̀tọ̀ ní èkó ọ̀tọ̀ ní kẹjà o jọ́ọ̀sì tẹ́ẹ̀nì kaduna fifteen kano twenty port harcourt twenty five yọ́là ẹ̀lẹ́bìn àjá wa ń sọ fún mi pé ọ̀gá mi ẹ mọ́ wò wọ́n ràn ẹ̀yin náà ẹ mọ́ dá sọ̀rọ̀ ẹ̀ mo ní kò sí tí mo fẹ́ ṣe ju wípé kán rí àwọn ṣọ́ọ̀ṣì lọ àwọn apàdúrà jagun gidi wà kán invite gbogbo àwọn GO yìí kán ní kán bọ̀ gbọ́wọ́ lé power grid national grid kó yé mọ́ lana mọ́ kán pe àwọn ti choosing pásítọ̀ wọn ẹ wá dúró testimony táwọn choosing give yẹn kán ráwọn èèyàn lọ èmi náà sì rántí ládùúgbò wa ń gbà náà tá a yípo transformer báyìí tá a mọ̀ dànù tí ọyẹ tá a mọ̀ gbàdúrà tá a mọ̀ ṣe ọlọ́run kàn máa wò àbáyé ni pé irú àwọn ọmọ wò lélẹ̀ ìwọ ọlọ́run bí mo sì dán an lọ́lá tó wọ́n wà mọ́ gbàdúrà sí kìíní mo rántí àdúrà tá a mọ́ ń gbà náà ń gbà náà èmi náà tiẹ̀ mọ́ ń gbà pé tí n bá ti nídìí iná pé bó ọlọ́run jọ jẹ́ kán múná dé àdúrà rẹ̀ máa ń gbà o torí gbà mí báyìí wọ́n múná dé ni mo lè máa rò báyìí pé àkàndẹ̀ múná dé iná dẹ̀ máa dé sósì rí bẹ́ẹ̀ nàìjíríà òfu ọjọ́ kejì ọjà kéèyàn gbàdúrà jù bẹ́ẹ̀ lọ kó o wà lórí lórí awọ kó o mọ̀ rọrùn nepa ó ti ẹ̀nígbà kan tán máa tàn án máa tàn án wọn wá láàrin ìṣẹ́jú kọ̀ọ̀kan bí ẹni pé wọ́n ra tọ́ì wọ́n ti ó dìgbà kan tán ba nǹkan jẹ́ rẹpẹtẹ báyìí ọlọ́run ló ní mo ní stabilizer ńlẹ́ ńgbà náà ṣùgbọ́n stabilizer yẹn bàjẹ́ o ó bàjẹ́ kò stabilize nǹkan kan mọ́ àwọn èèyàn àìmọye freezer deep freezer tó bàjẹ́ tọ̀ntàn tọ̀npa tọ̀ntàn tọ̀npa tọ̀ntàn tọ̀npa láàrin wákàtí kan ẹ̀yin náà ẹ̀ sì pa ẹlòmíì ti lọ bí iṣẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ wọ́n tan iná lélẹ̀ tẹ́ ẹ tí ìṣèlú òyìnbó lẹ́wà <laughs> ẹni yín ń pa gbogbo bọ́n ṣe wọ́n ṣe iná ń bì tán máa ń ṣe wáyárìn bì ó láwọn nǹkan kan tán máa ń fi sí tó yẹ pé òtí ẹ̀ ní ẹ̀ bá kàkà tí ó fi blow kan yóò cut níbi cut out ó dájá kò lórí ìyún o kò sí tó kan àwa lórí ọ̀rọ̀ power grid ní báyìí ẹ jẹ́ àbọ̀dì síbi ọ̀rọ̀ owó orí update ta ní fún yín àná la mú ọ̀rọ̀ owó orí wá fún yín ṣùgbọ́n àwọn èèyàn kàn sí wa láti nàìjíríà wọ́n lẹ́rù ti ń ba àwọn ìròyìn tí mo mú wáyé mo ní kí ló ń bá yẹn lẹ́rù wọ́n ní èlò làwọn ń gbà àwọn oníṣẹ́ náà wá fẹ́ máa gbowó orí lọ́wọ́ àwọn náà ní káwọn máa fi lọ bì rèmọ́ rẹ́gísítà fún tax identification number ìyẹn tin tin pé wọ́n fẹ́ kó bá àwọn ọmọ èlò kí iṣẹ́ kí làwọn ṣe sóní bricklayer náà ó gbà á sẹ́ńtì ń tata lọ́jà náà ó gbà á ìjọba ti wá máyé rọrùn báyìí o wọ́n wá ti ṣàlàyé ẹ̀ wọ́n ní gbogbo àwọn kan tí ò yẹ kán san tax wọ́n lọ́wọ́ wọn làwọn ti ń gba tax wọ́n ní tax system ààrẹ Tinubu wọ́n ní kò bá àwọn tálákà àwọn aláìní wọ́n ní kò bá wọn ṣùgbọ́n ọmọ nàìjíríà mélòó ló fẹ́ẹ́ gbà pàláì ní lóhùn ló fẹ́ẹ́ gbà pé tálákà lòun nínú kòsíkòsí yẹn náà wọ́n ti kọ́ wọn ṣọ́ọ̀ṣì wọ́n ti kọ́ wọn nílé ìjọsìn pé kọ́mọ sọ wípé i have wọn yìí sọ reality fúnra wọn ọ̀tọ̀ ni kéèyàn nígbàgbọ́ nǹkan ọ̀tọ̀ ni tó bá di bí reality ó déwájú dangote ní ìsìn yóò wá bí ọ pé sóò lówó yóò wá ní i have in jesus name dangote ò ní dán lóhùn inú àdúrà ọlọ́run lèèyàn máa bá sọ yẹn pẹ̀lú ìgbàgbọ́ pé yes i know i have ṣùgbọ́n níbi tó o ti ní ìdí ẹ̀ ní reality ó jẹ́wọ́ ara rẹ ni pé báyìí ni mo ṣe wà o n ò jù báyìí lọ ẹ ṣàánú mi o lọ́lọ́run ó wà lo ìgbàgbọ́ rẹ tó o ti ní yẹn ṣùgbọ́n ọmọ nàìjíríà ah sentimental nínú religious sentimental wọ́n wà religiously sentimental lọ́rọ̀ kan o wọ́n wá sọ wọ́n ní àwọn tó bá ń gba iye owó tó tó one point five million lóṣooṣù wọ́n ní twenty five percent làwọn máa máa gbà lórí owó wọn náà bá pariwo ah! wọ́n ní ọwọ́ àwọn olówó ìwọ tó bá ń gba one point five náà ní ìsìn ah, ah! ó sì ẹ̀jẹ̀ pé kò kò dá nǹkan kan èló ní one point five wọ́n ní àwọn làwọn máa san twenty five percent ó sì tún yọ ìdá mẹ́wàá ìwọ tó bá ń san ìdá ìwọ tó bá ń yọ sàkà ó yọ sàkà ń bẹ̀ ó rí ìkó fún àwọn pásítọ̀ rẹ̀ lọ́rọ̀ kan o wọ́n ti wá san wọ́n ní gbogbo àwọn tí ò yẹ kí àwọn ọmọ gbowó orí lọ́wọ́ wọn wọ́n ní wọ́n lé ní ninety percent wọ́n ní ìwọ̀nba ten percent tó yẹ káwọn gbà lọ́wọ́ wọn ìyẹn tó yẹ kán sanwó orí wọn láwọn gan làwọn fẹ́ tágẹ́ẹ̀tì báyìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹ lọ́ọ́ mọ́ ọyọ̀ gbọ́ ẹ̀yin bíríkìlẹ́yà ní o ẹ̀yin plọ́mbà ní ìlú lẹ́ǹgbà ṣùgbọ́n ẹ má jẹ́ kán tàn yín o ìjọba máa ń sọ nǹkan míì tán ẹ má jẹ́ tàn yín o èyí tó mú ìjọba máa já tíkẹ́ẹ̀tì fún aláàrú lóyìnbó ara táàsì náà nu o pé ẹ̀ ní san kankan ẹ má jẹ́ kán tàn yín torí nígbà tí mo rí ìròyìn báyìí mo ní ẹ̀tàn wà ní ilé kán tó sọ kán tó sọ minimum wage di seventy thousand wọ́n yọ táàsì lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wọ́n sì tún ti fi kún ní ìsìn wọ́n á tún yọ tax níbẹ̀ àbọ̀ òṣìṣẹ́ mélòó ni ò san tax òṣìṣẹ́ mélòó ni ò ní tax identification number ẹ wọ́n jẹ́ kán tàn yín n tó mú wọn lè mọ gba tax lọ́wọ́ ní seventy thousand per month tó ń gbowó oṣù seventy thousand per month <laughs> wọ́n gbà lọ́wọ́ anybody ó dá o kò ní jù bá ń lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbowó dáadáa lóṣù ẹ̀rù ti ń bà wọ́n báyìí torí nígbà tó bá gba one point five ten percent sí one point five ó jẹ́ ó jẹ́ one hundred and fifty thousand twenty percent ẹ̀ ń kọ́ three hundred thousand twenty five percent ẹ̀ ń kọ́ ó jẹ́ three hundred and seventy five thousand gbogbo ìwọ tó bá gbogbo ẹ̀yin tẹ́ bá ń gba one point five million iye tẹ́ mọ̀ ọ́n mú lọ lé lẹ́yìn tax income tax ni o personal income tax tax pọ̀ lóríṣiríṣi o withholding tax wà o. Wow company tax tí company mọ́ san wá o personal income tax lélẹ́yìí o personal iṣẹ́ tó ń ṣe tó declare pé iye báyìí ló ń gbà irọ́ pọ̀ náà ni àwọn èèyàn mọ̀ declare pé iye báyìí làwọn ń gbà náà ni wọ́n sì mọ ọgùmẹ́ǹtì ẹ̀ wọ́n mọ̀ parọ́ ni lọ́rọ̀ kan èmi ń kí èmi àtàyà ń kí ẹkú gbádùn ààrẹ Tinubu o. <laughs> ìròyìn tí àwọn ọmọ kan nísìn àyá ló ní bí níbèrè ó ní kí ló dé táwọn ọmọ nàìjíríà kan wọ́n ń nàka àbùkù sí àwọn tó yí ààrẹ tinubu ká ọ̀pọ̀lọpọ̀ wọn ní ààrẹ tinubu dáa ṣùgbọ́n àwọn tó yí ààrẹ ká ní òṣùwọ̀n ṣùgbọ́n òwe yorùbá kan ni mo rántí o tó bọ́ sí mi lẹ́nu pótó wípé ẹni bí ahun ní ra òun e àti pé ìwà jọ̀wà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ẹni kí ni ìtumọ̀ rẹ̀ ah <laughs> mo mọ̀ tó mo òwe tí mo pa o for the first time mo mọ̀ tó mo òwe yẹn <laughs> Hmm. ṣé èèyàn wà ní ṣé ìṣe béèyàn bá ṣe rí lọ́rẹ́ rẹ̀ ó ṣe rí hmm, sí ọ ààrẹ Tinubu dá wọn lọ́dọ̀ ní kejì tó sọ̀rọ̀ yìí pé àwọn tó yẹ ààrẹ ká ò dáa pé kánrè yípadà wọn ṣetán ìyípadà ndúmẹ̀sọ lánàá táwọn APC yàgbà nísìnyí bọ́dà wa Délé Mọ̀mọ́dù àwọn náà fọ̀rọ̀ wérọ̀ lórí Channels TV wọ́n ní. Ni àwọn tó yí ààrẹ ká wọ́n ní wà àwọn òṣùwọ̀n wọ́n ní wọ́n pòsíṣàn ara wọn bí ẹni tó fẹ́ yí padà àwọn èèyàn náà wọ́n á sọ pé lóòótọ́ ni ẹ worú ẹ̀sùn bántabanta tí gómìnà Zamfara tó fi kan ìkan nínú àwọn tó ń bá ààrẹ Tinubu ṣiṣẹ́ tó sọ wípé ó mọ̀ nípa bandit nípínlẹ̀ àwọn ààrẹ ò sì sọ nǹkan kan sí ọ̀rọ̀ wọn wà mọ̀ ṣe ẹ bá ń tẹ̀sílẹ̀ agbára ẹjẹ́ agbọ́rọ̀ níwọ̀nba káyọ̀ lẹ́nu bọ́dà wa délé mọ̀mọ́dù à ń padà bọ̀. Let him come out and say Tinubu should not run in 2027. Let Wike come and tell Tinubu not to run in 2027. You see, we fought for this democracy. I am a part-time politician. I am a man of modest income. I am not chasing anything in PDP or outside PDP. But I just want Nigeria to be good. Because if Nigeria is good, ah, we have Nigeria parades some of the greatest human beings on earth. If Nigeria is good, you don't need a godfather. If Nigeria is good, you don't have to depend on politics you know, for a living. A lot of people in Nigeria depend permanently, parasitically on politics for a living. And we've told them many times, you lost an election, a primary in 2022, get over it, get a life. You are crying like a baby every day. A baby whose lollipop has been taken away from him. Every day they are crying. Atiku defeated you. Get a life. And you already have a life. God, God has been kind to you. You did well as governor in Rivers. I've always said it. Now you are a minister. Why don't you just face that business? But I don't blame them. It is the president who has refused to rein them in. It's not Atiku that will rein them in because they don't report to Atiku. Atiku is not their boss. And Atiku is not dictatorial. There is not a single state that Atiku controls in Nigeria where we say the governor is under his watch. No. Atiku is a businessman who lives his life quietly with his family ọ̀rọ̀ yìí ti fẹ́ mọ̀ jọ̀rọ̀ òṣèlú òṣèlú kọ́lá wá ṣe ń bí ìròyìn ní ẹgbọ́n ẹ̀yin náà lọ ẹ ti ń lọ sí di òṣèlú ẹ̀ lílẹ̀ mọ̀ sí gbogbo yín náà lẹ́jọ́ ń jẹ́ ti ń ẹ mọ̀ wá ẹ mọ̀ wá píríjì àtìkù fún wa. tí ẹ̀gbọ́n sáà ń sọ náà ni pé Wíkẹ́ náà ń bá wí pé Wíkẹ́ tí ń bá ààrẹ Tinubu ṣiṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn yòókù wọn ni wọ́n fẹ́ yí padà sí rere wọn ni kan get a life ṣùgbọ́n ìdí politics náà yí mọ́. ó dáhùn náà lẹ́sìn gbọ́ yẹn o ní pápápá ẹja kó ń bẹ̀ adìẹ ń jẹ fún ara wọn ni wọ́n jọ mọ̀ wọ ara wọn wọ́n ti jọ jẹ wọ́n ti jọ mu àbí ẹ̀gbọ́n náà ò lè ní àwọn òṣòṣèlú náà àwọn ọmọ gbogbo wọn asáàrí gbogbo fídíò tó máa bá gbogbo wọn ṣe àwọn náà mọ̀ dárí. ó dá o nínú rẹ̀ táwọn mú wá nísìnyí ó ní amòfin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Monday Ubani tó ti sọ pé olóyè Sunday Adéyẹmọ ní ó ń fi àkókò rẹ̀ ṣòfò lásán ni o lórí ìwé tó kọ sí olóòtú ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì láti dá sí ọ̀rọ̀ ìdásílẹ̀ orílẹ̀-èdè ẹ̀yà Yorùbá ẹ mọ́ ìbínú ẹ ní sùúrù ah, mo mọ̀ pé ẹ bínú ẹ fi ilẹ̀ Monday Ubani ọmọ Ìgbò ni ẹ fi ilẹ̀. amòfin sọ fún iléeṣẹ́ ìròyìn kan wípé bóyá Ìgbòho fẹ́ káwọn èèyàn kan mọ̀ wípé òun ṣiṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ ló jẹ́ kó gbé irú ìgbésẹ̀ yìí nígbà tí àwọn ọmọ Yorùbá náà kúkú ń sọ níbi tóbìnrin kan ti ń yẹ̀yẹ́ ara rẹ̀ ẹ Sunday Igboho iṣẹ́ tán gbélé lọ́wọ́ ó ń jọ bí ẹni pé <laughs> iná ti ràn ṣé ẹ rí ẹ mọ́ bínú ẹ jẹ́ àkọjú mọ́ ń ta wá tọ́rọ̀ bá ti ń wọ inú akínyẹmí ara wọn bẹ́ẹ̀ yẹn kí ló kan tọmọ yìí bò mẹ́ wọn ò kàròyìn mọ́ ẹ jẹ́ ń ṣàlàyé tí mo ló wà ń bẹ́ẹ̀ tí mo ṣe fẹ́ sọ. So bọ́rọ̀ bá ti wọnú akínyẹmí èèyàn tí ẹni bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ tán ìwádọ́ olóhùn tán fèsì kà ó sínú ṣùgbọ́n tó bá ti ń dá wọn jẹ ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká dàbí tiwọn o ṣe é rí ẹni tí wèrè fà lásọ lọ́jà ṣe é rí mẹkáníìkì tí ń gbà àríjà kọjá tí wèrè wá fà lásọ tó rò pẹ́ bí làwọn tóun náà wá ń bá wèrè tóun náà wá ń bá wèrè tó fi ń wọ̀dì mú báwọn èèyàn ti ń kọjá lọ bá rí wọn ṣe rò pé wọ́n làjà wọn wọn ní làjà wọn rò pé bí ni wọn ni wọn sì mọ̀ pé wọ́n yàtọ̀ síra wọn àti jẹ́ àti mú ni mẹkáníìkì ń bá lọ wèrè ya wèrè lọ́tọ̀ ni ẹ mọ̀ jẹ́ àbá àwọn wèrè ẹ mọ̀ jẹ́ àbá anybody ẹ jọ̀ọ́ mo bẹ̀ ni àwọn èèyàn tó ti fẹ́ mọ̀ ẹ mọ̀ jẹ́ àtúìtì ẹ̀ èmi gan ò fẹ́ treat ẹ̀ mo tó rí wípé mo fẹ́ bẹ̀ yín táìmù ìbínú kọ́ leléyìí o ẹni bọ́dì wọn táìmù ìbínú kọ́ rèé o ẹ wò wọ́n rẹ̀ ẹ fi wíwò ẹ fi báyé wọn jẹ́ ẹ fi sún wọn ẹ wò wọ́n ràn bá mi wọ́n máa ń sọ fún mi kí n sáré sọ̀rọ̀ yìí ká wá kó mẹ́ka ká máa mẹ́nu lérò yìí wọ́n ní ọmọ mi wọ́n ní ọ̀rọ̀ ilé ayé dàbí ìdíje ni o ẹ ń fẹ́ fẹ́ ọmọ ọba wọ́n wá ní gbogbo ẹni bá fẹ́ fẹ́ ọmọ ọba tó jọkùnrin wọ́n ní kẹ́ ẹ máa wá ru àmùsórí àmù wọ́n ní kẹ́ ẹ wá máa ru àmùsórí kọ̀ọ̀kan tí omi kún inú rẹ̀ dókè tó kún tó kún kó máa ṣẹlẹ̀ pé tó o bá ṣìfì orí kékeré báyìí tó mi orí rẹ̀ kékeré báyìí tó o concentrate ó máa ṣẹlẹ̀ tó bá sì ti ṣẹlẹ̀ o ò lè fẹ́ ọmọ ọba nínú ìdíje ibi tó sì gbà kọjá orí afárá kékeré tó o tiẹ̀ gbọ́dọ̀ lùsí concentration ibẹ̀ ló ń gbà kọjá tó fi rè bá ọba wọ́n ní alákọ̀ọ́kọ́ mẹ́nulé ó mú ìrìn àjò pọ̀n ó gbé omi ọmọkùnrin tó fine ó dúdú ó sì gbọ́nlẹ̀ làwọn èèyàn ń kí mẹ́sàn-án mẹ́wàá ah! ọgbẹ́ àkànjì yọ lódò gbogbo ọmọge ń yọwọ́ ọsẹ kíníkan kíníkan kò tí ì gbé ju bàtà mẹ́fà lọ ló wo ẹgbẹ́ ló ní kó ń juwọ́ sí wọn pé ẹ ṣe o mi ò mọ̀ pẹ́yìn náà rí mi pé ọmọ ló dáa tó yìí àfi gẹ̀rẹ̀rẹ̀rẹ̀ àmú orí rẹ̀ ó fọ́ dànù omi dàlẹ̀ omi fọ́ agbè fọ́ ẹlẹ́ẹ̀kejì náà lọ́hùn tiẹ̀ kúrú ń tiẹ̀ kúkúrú sàǹbẹ làwọn tó wà lápá òsì bá ń bú ẹ sì mọ̀ pé bílé ayé ṣe wà nù <laughs> tibitire tibitire ládàlẹ́ ayé àwọn kan wà láká ọ̀tún àwọn kan wà láká òsì ká fi tàwọn apá òsì ká fi wé àwọn èèyàn burúkú ká fi tapá ọ̀tún ká fi wá àwọn èèyàn gidi àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn rẹ̀ ti yin alákọ̀ọ́kọ́ kí ló ṣe èèyàn rẹ̀ wọ́n yin ni o nǹkan gidi náà ṣe fún oṣù ṣùgbọ́n kí ló ṣe ó lùsì concentration nígbà tẹ́lẹ̀ kejì náà lọ ó kúkúrú tiẹ̀ làwọn ti apá àlàáfíà náà bá mú bú ó rí bó ṣe rí bó ṣe rí ó rí bí ara rà á ló bá wọ ẹ̀bẹ̀ pé ta ló bú mi mẹ́ ibi tó ti ní kò ń dán ló báyìí lòun náà bá yí ṣubú wọ́n ní lẹ́nu kẹta lòun náà bá mú rìn àjò pọ̀n wọ́n ní kò ga wọ́n ní kò ga jù kò kúrú jù ó wà láàrin ló bẹ́sẹ̀ bàtà kìíní náà ń wò ẹsẹ̀ bàtà kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje náà wà wò pé àwọn ará àwọn tó wà lápá òsì wọn rí nǹkan kan sọ sí àwọn tó wà lápá ọ̀tún wọn rí nǹkan kan sọ sí nígbò ìyá nìkan nu wọn bá ní ah, ọmọ ló dùn báyìí ó fáìn gan o ó ga jù òkúrú jù kò mọ̀ dáhùn o ó yá a fi gúngi ní ẹni tó wà lápò òsì kan náà bá ní ṣé bí wọn náà tiẹ̀ ń kí o tiẹ̀ ní àǹkú rí o tiẹ̀ bóyá ajá ní sọ̀rọ̀ bóyá ẹran ni kó ṣe kí ni ó tẹjú wọn ibi tó ń lọ ọmọ ọba tó fẹ́ fẹ́ ló ń wò ó mọ̀ gba òun ló mọ̀ wí ní eré ìta fẹ́ mú jáde ń bẹ̀rù náà ni wípé wọ́n yìn ọ́ ní tẹ́jú mọ́lá <laughs> onírin wọ́n ń bú ọ ní tẹ̀jú mọ́lá onírin ẹ ṣe é rò pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń yìn mí lórí ibi tí n bá kọbi ara sí ni yóò ti wọnú orí mi tẹ́mi náà ti máa ṣe gànlégànlé mọ̀ mọ́ pera mi sákèésì ni tí ń bọ̀ sínú yàrá pé ọ̀gbẹ́ni Bobby jẹ́ kórì rẹ̀ ó pé orí rẹ̀ jẹ́ ó pé <laughs> ó dáa ẹja mọ́ pẹ́ ìròyìn mo ti pẹ́ jù lórí yìí o bíbá yẹ jẹ́ mẹ́nuba àwọn ìròyìn kan tó ń gbé kiri ní ìsìn nígbà tí olóyè Sunday Igboho lọ UK tí wọ́n rè sọ̀mí ti lẹ́tà kò sí ilé ìwé ìròyìn kankan nínú àwọn ilé ìwé ìròyìn nàìjíríà bó ṣe tóbi tó tán náà gbé o Sahara Reporters àtàwọn kọ̀ọ̀kan lámọ̀ tí wọ́n gbé e ṣùgbọ́n gbogbo àwọn yòókù tán pera wọn nílé ìwé ìròyìn kò sí èyí tó gbé o ṣùgbọ́n nígbà tí wọ́n wá ń jà rìbàrìbà wọ́n ń gba bẹ́lẹ̀ wọ́n ń gba bẹ́ẹ̀ kápẹ́ẹ̀tì wọ́n rè ń béèrè béèrè lọ́dọ̀ UK pèsè lóòótọ́ ni Sunday Igboho mú lẹ́tà wá sọ́dọ̀ yìí ẹ̀jọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ń bí mi pé ẹ nígbà tí bàbá Sunday Igboho ń lọ sán wọ́n sọ nǹkan kan fún yín n tó wà nínú lẹ́tà sán sọ fún yín nígbà tí UK náà ó bá tán tán dá ọ̀rọ̀ padà torí high commission wọn ní ìjọba Nàìjíríà rí ibi lọ́rọ̀ high commission wọn tó wà Nàìjíríà nígbà tí yẹn ó sọ̀rọ̀ ṣé ìyẹn sọ wọ́n ṣe béèrè pé kí náà kọ́ nu lẹ́tà <laughs> ṣé ìyẹn sọ tó wà nínú lẹ́tà fún wọn ìyẹn yún ló wá ń sọ fún wọn pé wọn endorse yẹ wọn Sunday Igboho yóò bá ní san kó wọn mú lẹ́tà lọ fún endorsement èèyàn kankan ntọ́lọ́hún ti endorse lèèyàn kan wá ní wọ́n ń béèrè kiri pé ẹjọ́ ẹjọ́ san endorse abẹ́rẹ́ rí picture yẹn dáadáa ni <laughs> ó yẹ kí wọ́n fi ṣe fíìmù ẹsẹ̀ rí bí nǹkan bá halẹ̀ tó bá gbilẹ̀ dáadáa ní máa ń farú àwọn àwàwí báyìí ní máa ń mú àwọn èròjà àwàwí báyìí jáde tó di di federal government gbéra rẹ̀ lọ pé àwa Sunday Ìgbòho gan mọ̀ gbogbo Yorùbá nìsàn mọ̀ wípé kò sí èèyàn kankan tó lè gba Yorùbá nìsàn fẹ́ níbọ̀dì kò sí kọ́ńtìrì kankan tó lè bọ́ èèyàn dà sí ìjà òmìnira fúnra rẹ̀ ló jàjà òmìnira rẹ̀ ṣùgbọ́n wọ́n ní kí Sòbìà tó dégbò olùkọ́ àbí bí mo ṣe sọ́ lánàá kọ́hún nínú live program ìjẹta ni olùkànbẹ là ké sí nítorí ẹ̀ ní níbi tọ́rọ̀ yìí ti wọ́ wà nù pé ó dá a fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ó bẹ́ẹ̀ bá gbọ́ látijọ́ yìí torí ẹ̀ ń gbọ́ àwọn ìròyìn ẹ mọ̀ bí ṣe ń lọ́nu nàìjíríà afẹ́kẹ́ gbọ́kẹ́ ẹ mọ̀ kò sí èèyàn kankan tó rè múlẹ̀ tàbí èèyàn kankan fún endorsement ọlọ́run ti endorse ẹjọ́ ẹ mọ̀ bí mi ní kéèyàn kankan mọ̀ pé nọ́mbà mi wọ́n bí mi ní àwọn question yìí lásìkò yìí bí tí ìwọ tó ń gbọ́ mi tó jàjà yóò bá nìsàn dé kó wá lè mú kó mọ́ lè dìfẹ́ǹdì ara rẹ̀ ah, ah. èèyàn kan kó wá mọ̀ ní kó mọ̀ gbọ̀n jóbójóbó ẹ̀jọ̀ ẹ̀gbọ́ wọn ní UK láwọn endorse ẹ̀ kí ló kan UK pẹ̀lú endorsement kábí tí lè gbọ́ràn náà ṣe ń rán fáàrè létí ọmọ rẹ̀ ní tí bàbá Sunday Ìgbòho lọ sínú ńgbà tí nàìjíríà wa ń wá fífin di kókò kiri tán fi mú fínlẹ̀ kiri ǹjẹ́ wọ́n lè sọ pàtó ń tó wà nù lẹ́tà bí tẹ́ ẹ ti mọ ẹni tí ń sòótọ́ nù sàn lè sọ pàtó high commission ò ṣe sọ ohun tó wà nù lẹ́tà UK government gan ò ṣe fún wọn copy tó wà nù lẹ́tà ebi ní tó bá sọ fún wọn náà máa gbọ́ <laughs> àti wípé gbogbo ayé ló mọ̀ pé company UK ni ní Nàìjíríà company UK ni kò sí èèyàn kankan ṣé bàbá Sunday Igboho wàá mọ̀ ni ṣé bàbá wa eh, Banji Akíntóyè professor emeritus sáwọn náà mọ̀ náà wà á mú kinní lọ bẹ̀ pé àwọn ẹtú kọ́mìnì yín ká kò ṣeé ṣe ẹjọ́ ẹjẹ́ ajá mi lórí ọ̀rọ̀ yìí kò sọ̀rọ̀ ń bẹ̀. ẹ mọ bínú ní pápápá wọn wàá gbé yín débi ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ o ṣùgbọ́n ó bà nínú jẹ́ o ìrò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn níbi tá a ti gbọ́ wípé èèyàn mẹ́fà jáde láyé nínú ìjàmbá ọkọ̀ nìbàdàn o ní òwúrọ̀ ọjọ́ ajé <laughs> ọjọ́ kẹrìnlá lánàá oṣù kẹwàá ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí gba ọ̀pọ̀ ẹ̀mí èèyàn ní agbègbè òkè ẹlẹ́sìn agbègbè amúlòkọ ìjọba ìbílẹ̀ ọ̀nà àrà ńbàdàn mú amúlòkọ dáadáa ọkọ̀ ńlá kan àti ọkọ̀ mìíràn tó kó ọtí ẹlẹ́rìndòdò ni wọ́n ní ó kọlu ara wọn o níbi òpópónà náà èèyàn mẹ́fà ní ìjàmbá ọkọ̀ náà gbẹ̀mí lọ́rùn wọn o hmm. táwọn márùn mìíràn sì farapa yánnayànna ìròyìn ní ọmọdé kan lára àwọn tó farapa ló pàdánù ìyá lásìkò kọ́lọ́n bá wa fọ̀run kẹ́ wọn ẹ wo ẹ mọ̀ jẹ́ ń ka ìròyìn yẹn bá wa fọ̀run kẹ́ wọn ewu ń bẹ lóko ló ń gẹ nàìjíríà ewu everywhere every side ọ̀tún tòsì ọlọ́run ń sọ ẹbí kò síbi tí ò ṣe wo ṣùgbọ́n ti nàìjíríà yẹn àwọn ewu tó ṣe é avoid àwọn ewu tó ṣe é avoid ọlọ́run ṣàánú wa o ó dá àwọn ilé tó tún jọra wọn tó sì jẹ́ bàdàn náà ló ti ṣẹlẹ̀ àtúbọ̀n kẹ́dùn bàdàn ni o kọ́lọ̀mọ̀jọ́ kó mọ̀ jẹ́ kí láàbí ṣẹlẹ̀ ń bàdàn mọ́ o láti gbọ́ wípé ọ̀kan lára àwọn ìyàwó àgbáòye Rasidi Ládọjà tí í ṣe ọ̀tún Olúbàdàn ọ̀bàlọ́lá nù àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàdánù ìyàwó wọn orúkọ aya Ládọjà tó dolóògbé náà ni Tinú Adé Ládọjà agbẹnusọ fẹ́tọ̀ ìròyìn fún olóyè ládọjà adéọlá olóko ló fi ìdí ikú ìyàwó ládọjà náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn ọdún mọ́kànléláàádọ́rin ni olóògbé tinú adé ládọjà lò láyé o kó tó dágbére fáyé olóògbé náà sì jẹ́ ọmọ lẹ́yìn kristi tòótọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé mùsùlùmí ni ọkọ rẹ̀ ń tà ń sọ náà nù ìfẹ́ ó borí ohun gbogbo mùsùlùmí fẹ́ kristẹni wọ́n sì jọ lùgbà àwọn kan wà bọ́ta lórí ẹ̀rọ ayélujára wọn pera wọn láàfáà wọ́n mọ̀ forí àgbò méjì wọ́n mọ̀ fi mú mi ń koto wọ́n mọ̀ fi lura wọn. ṣé àáfàá wa ni bàbá ládọjà ẹ sáàfáà ni wọn tán ń fàáfáà jẹun wọn yìí sáàfáà mùsùlùmí òdodo ni wọn wọn sì fẹ́ ìyàwó kìrìsìtẹ́nì wọ́n sì jọ lùgbàpẹ́ tí kò fi mú ẹnìyẹn lọ. ẹ wo ẹ wá àwòkọ́ṣe gidi láàrin ìlú àáfàá mi ò ṣe tẹ̀lé o. Hmm. ó dá ní báyìí ìròyìn tá a mọ̀ mú àfọyín nìsín tá a mọ̀ fi káde gbogbo ìròyìn lẹ̀ ó ní ti ìròyìn super eagles yóò of Nigeria níbi tí àṣírí ti ń tú báyìí o ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ ebi Libya náà ti fẹnu ara wọn sọ wípé <laughs> àwọn mọ̀ mọ̀ divert plane ni ṣùgbọ́n ẹ̀rí tí wá ń jáde báyìí o ara ẹ̀rí tó jáde náà ni pilot ta mẹ́nubà lánàá tó jẹ́ ọmọ Tunisia ó ń jọ bí ẹni wípé ó fẹ́ràn Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òun ló ti wá tú àṣírí wípé kàkà kí wọ́n máa fi kó bá iléeṣẹ́ àwọn tó ń bá ṣiṣẹ́ kó ń kúkú tú àṣírí ó ní òun ti fẹ́ balẹ̀ òun ti gbé àwọn ọmọ Nàìjíríà pilot ìyẹn awakọ̀ bàálù òfurufú tó gbé Super Eagles of Nigeria ó ti tú àṣírí ìjọba Libya láti bu àṣírí iléeṣẹ́ rẹ̀ iṣẹ́ ò gbọ́dọ̀ bọ́ mọ́ ń lọ́wọ́ kóhùn sóòótọ́ ó lákọọ́lẹ̀ wa ẹ̀rí sí wa ìjọba Libya ní àwọn ògbàgbàkúgbà láti ọwọ́ ìjọba Nàìjíríà wípé dandan bíi Super Eagles gbọ́dọ̀ play bọ́ọ̀lù pẹ̀lú àwọn ni pé àwọn mọ̀ọ́mọ̀ fojú wọn gbolẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Libya ń ti wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbáradì o fún ìdíje 2025 AFCON qualifier bóyá afẹ́fẹ́ ni wọ́n fẹ́ bá gbá bọ́ọ̀lù pọ̀ bóyá wọ́n sì máa wọ aṣọ jẹ́sí nàìjíríà sọ́run ara wọn ni tán máa dojúkọra wọn àti ìmọ̀ kò yé èèyàn kan o wọ́n ní ohun tójú super eagles rí kéré sí ohun tí ìjọba nàìjíríà fojú àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù libya rí lọ́jọ́ tí wọ́n wá agbábọ́ọ̀lù nàìjíríà wọ́n lélẹ̀ ló ṣokùnfà ẹ̀san tán náà fẹ́ gbà o tẹ́ ẹ bá ń gbọ́ sí finish eléyìí gangan ni wọ́n ń pè ní sí finish sí finish rèé nígbà tó jẹ́ wípé àwọn ọmọ nàìjíríà tó ń lọ libya gan-an wọ́n ń fojú wọn gbolẹ̀ ń bẹ̀ ni pàápàá jùlọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ó lè mọ̀ jẹ́ gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ọmọ ọ̀dọ̀ náà fi wọ́n sí ní àwọn ilẹ̀ arabu ilẹ̀ arabu náà ní Libya arabu Africa sà ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ọ̀dọ̀ wọn ni fún wọn ń wè wọ́n gba pásítọ̀tì wọn pamọ́ wọ́n fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà ṣé ńgbà tí wọ́n bá rírù yẹn kí ni ẹ lérò wípé ó túmọ̀ sí pé àwọn fìyà jẹ ẹ níjọba tó lè gbèjà yín ṣe bí ìjọba yín náà ò dalẹ̀ ṣe ń sá wa sí finisi ni lọ́rọ̀ kan ó dùn ìjọba nàìjíríà ààrẹ tinubu náà sì ti dá sí i wọ́n sì ti sọ pé kan super eagles kan padà wálé pé peter bá lé ọmọ ilé ni ó fàbọ̀ sí o hmm. ṣùgbọ́n ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu pilot yẹn gangan ká sì tún gbọ́rọ̀ lẹ́nu ẹni tó jẹ́ mánéjà àwọn ẹ̀gùn àfọ́ ẹ bá ń tẹ̀sí ilé agbára tá a bá dé àwàmọ́ sí bye bye. fún tó. ṣe kò lórí ìpàdé ọlọ́mọlé ó yá ní pápápá ẹ bá ń tẹ̀sí. All the, all, the, all the evidences are, uh, are in, uh, all is documented in aviation. We cannot hide anything. This is our flight plan, uh, so we cannot say uh, something which is not wrong because there is a lot of cross-check and a lot of redundancy in aviation. So they cannot uh, hide this information or uh, say uh, other than the truth the truth was we was uh, going to uh, Benghazi I, and I can show you also the evidence of uh, the approval I have it uh, yes so after that they changed their mind and uh, at the last minute they changed the airport even the uh, airport was not it's like a domestic airport it's not uh, it's not well equipped there is no ils no airnav approach no uh, so we make it visually uh, to be able to land because in case of go around you cannot go anywhere so it was uh, our first and last chance. And, and I hear that I've uh, been in that area before. Was that problem yes, yes thank God. I worked there for two years. Uh, with Tunisian uh, uh, company. So I know the area very well, and it was not an easy matter at all. Thank you very much. So when a pilot will hear to me, he will, he will understand that it was not an easy, an easy thing to land by night, visual push, with marginal weather, without ILS, without air navigation, approach, and without VOR. Thank you. Thank you. Thank God the government of Nigeria, from the Honourable Minister, Senator John Um, thanks to as well for letting us go, but it was a horrible 18, 20 hours of experience and we don't want to go through that. We know how football can unite the entire world, it's entertainment. But in this regard, for them to act like this, is, I cannot really comprehend. ó dá wa àníri jù báyìí lọ o nínú ìròyìn ọlọ́mọléètò ní oníyànṣe ọlọ́bẹ̀ṣe àtàfẹ́jẹ́ náà kó àìbínú o àmọ́ ríra wa báwo láṣẹ ọlọ́run Èdùmàrè nínú àsìkò tẹ́ ń wá àsìkò nínú àsìkò tí ò tí ì tó àyè wa dá tẹ́ ń wá àyè fi wò wá kò ní tán bẹ owó nìkan kọ́ náà wọ́n sọ pé kò ní tán bẹ bẹ́ẹ̀ bá náwó fún yàn wọ́n ní ah, ibi tẹ́ ti mú wò kò ní tán bẹ ibi tẹ́ ti mú àsìkò tẹ́ fi ń wò wáyìí náà kò ní tán bẹ ẹ wá bá wa pín ẹjọ́ kẹ́ sí wa lóore kẹsẹ délẹ̀ ẹ bá wa pín kó kalẹ̀ kó kakò káwọn èèyàn mọ òótọ́ kán gbọ́ bó ṣe ń lọ nàìjíríà àti káàkiri gbogbo àgbáyé ó dá àní rí jù báyìí lọ oníyànsí ọlọ́bẹ̀ sí o àtàfẹ́jẹ́ náà àkọ àbínú àpàdé lọ́la aláṣẹ ọlọ́ibà ròyìn náà ní ibà gbé wọn débẹ̀ ibà yànnàná ibà ìtúndírẹ́sàn ibà ìfẹsowápọ̀ ibà náà kó kọ̀ǹfàmù ẹ̀ kó tó sẹ́ǹdì ẹ̀ ibà gbáǹkọ̀gbì èmi náà ní ibà létéńté ẹ̀rántí èmi náà ní ibà sánáwọlé èmi náà ni ibà gbé wọn débẹ̀ ṣé mo gbé yín débẹ̀ lónìí ibà akéde yín náà ló ń kí yín òun ní ẹ lówó ẹbí mọ́ mo ní ẹ sowó ẹ jèrè kẹfìrì ìjẹ́kọ́ yóò bá nation yóò san wá sówó sọmọ ṣáìkú baálé ọ̀rọ̀ ẹ̀ mọ́ da àyàn kankan lóhùn àwọn apẹ̀gàn ti bọ́ gbòòrò ní ìsinyìí o wọ́n ti ń fẹnu wọn wá rọ́ọ̀fù o ẹ̀ mọ́ dàn án lóhùn o á pàdé lọ́la goodbye o love you and i love you sorry.